ìjà Ìbàdàn ṣálà wá wà. Ìbàdàn láwà o Olúyọlé o Ìbàdàn láwà o Ìbàdàn ṣálà wá Ìbàdàn àgbéjáyé. Gèdè ṣó ṣó ṣọ́ọ̀dì gidi ṣó ọmọ Ìbàdàn àbí báwo ni àbí báwo. Ìbàdàn láwà o tàgbéjáyé o. Ìbàdàn ṣàlàwà ibẹ̀ làgbàdàn ṣàlàwà pé màá. dánù mẹ́mọ́ sọ́dọ̀wọ́ àárẹ̀ jálẹ̀ kan o ṣé wọ́n ń bẹ̀ ń. Ìbàdàn Ìbàdàn láwà o Ìbàdàn Ìbàdàn láwà àkó bẹ̀rẹ̀ òjè Ìbàdàn Ìbàdàn eh, láwà o òkè bàtà gbẹ bọ́kọ̀ wà o Ìbàdàn eh, Ìbàdàn arábó ayọ́kọ̀ sí tó fi sí ọ̀dà mọ́. Ìbàdàn Ìbàdàn láwa Ìbàdàn láwa o. Ó lọ Ìbàdàn la wà. ẹ jáde Ìbàdàn tiwa ilé Olúyọ̀lé Ìbàdàn la wà wà ó dájú. ẹ jáde Ìbàdàn kágbáfẹ́ o. Ìbàdàn. ajé wa ẹ kú ojúmọ́ o ó pààrọ̀ dúró. ajé ò wá. ó dáa ó pààrọ̀ yìí ti dé o. Ìbàdàn la wà Ìbàdàn la wà. Ìbàdàn la wà. ẹ jáde Ìbàdàn tiwa ilé Olúyọ̀lé Ìbàdàn la wà wà ó dájú. ẹ jáde Ìbàdàn kágbáfẹ́ o Ìbàdàn la wà wà ó dájú. Olúyọ̀lé ọba jòrò sùn Ìbàdàn nìbàdàn sọ̀rẹ́ àdìrán nílògùn ìjà gbòòrò ní ìjà gbogbo Ìbàdàn ẹ̀yin lọ máa gbọ́ sáṣá mọ̀ sáà gbọ́yàyà ọmọ ẹ̀yà òkè kúkúrú ní bàbá yìí tẹ́ bọ̀ sábàrí o igbó kúkúrú lẹ̀ tí mo lógun àgbò dúdú la fi bọ̀ sábàrí ewúrẹ́ dúdú ni wọ́n ń mú bò lógun màrí màkọ́gun ìbàdàn lójú ìlú àjàyí ìlú ìbíkúnlé ìlú ògúnmọ́lá ònodò kòkẹ̀rìkẹ̀rì lójú ògùn ọwọ́ kẹ̀mẹ́rẹ́ bí ìjà àgbàlógún mọ́lá jòkó bá bẹ́ẹ̀ lómi lọ ìbàdàn ìbàdàn olúyọ̀lé o ìbàdàn làwa wá ẹ jáde ìbàdàn tiwa ilé olúyọ̀lé ìbàdàn làwa wá ó dájú ẹ jáde ìbàdàn kágbà bẹ́ẹ̀ o. Ìbàdàn làwa wà dájú. àgbò dúdú ni wọ́n ń bọ̀ sábà rí ewúrẹ́ dúdú ni wọ́n mú bò lógun. bọ́bá dijọ́ ọjà kí wọ́n ránṣẹ́ pọ̀ sábà rí bọ́bá wá dijọ́ eré kí bàbá yán ránṣẹ́ pọ̀ lógun. Ìbàdàn Ìbàdàn wa máa ṣòwò bí wọn bá ṣe ń ṣòwò wọn máa jèrè Ìbàdàn a máa kóni mọ́ra Ìbàdàn ṣàlà àwa tá ìbàdàn ṣáàlà wàwà tá a gbé ìṣòwò gbogbo ìbàdàn ìbàdàn olúyọ̀lé adéjáde ìbàdàn tiwa jẹ́ ẹjáde ìbàdàn tiwa ilé olúyọ̀lé ìbàdàn làwà wà ó dájú. ṣó ṣọ́ọ̀dí ṣó ṣọ́ọ̀dí o kí ni ṣó ọmọ ìbàdàn àbí báwo ni àbí báwo. ìyàwó òṣì sọkọ nìwọ sọkọ nìwọ àbọ̀ kọ́ tó fi ń roko. ra ọjà ni o tí fi obìnrin ni wọ́n fẹ́ yànnú gbèsè ayé ah, kò wá sí nǹkan tí mo lè ṣe nílé ayé tó lè ọ̀rọ̀ rí o ló dùn mí. kí ló dé kí ló rí o. ọ̀rọ̀ rẹ dàbí ọ̀rọ̀ ẹdí yóò pè ní tó ń mm. yé ẹyin tó pọ̀ jọ nítorí ọlọ́yìn ìyẹ́wò ló ní tó fẹ́ fi bò èmi ò mọ̀ yẹ. tí èbá ṣe pé o fẹ́ kó mi tàbí ọmọ ọjọ́ mẹ́jọ bó o ṣe fẹ́ kó mi tọ ọlọ́run bó máa kú ọ̀tá. ọlọ́run náà kò wọ̀ náà ta. bó ṣe fẹ́ fi mí ṣẹ̀ṣẹ̀ ọlọ́run máa bí ẹgbẹ́ ọlọ́run. ìwọ gó mo wá bí mo ti ń ṣègbọ̀nsẹ̀ ariwo yín sì ń jẹ́ kí gbọ̀nsẹ̀ ọmọ padà ẹ̀rí tí mo gbẹ́mẹ̀ tí mo ń gbé tí mo ń gbé tí mo ń gbé ariwo yín ló dá gbọ̀nsẹ̀ padà kò rí nẹ́tíwọ̀kì àfìgbà mu jáde ló fi fò bẹ́ẹ̀ kí ló dé ṣé ẹnìkan lẹ gbénu lé ni gbogbo ara rẹ ti á dẹyẹ sí yín wọn mọ pé yín lásọ ẹ mọ pọnra yín léwe àti ẹgbọn tó bìn èwo ti yín ẹni bá sì rí yín ọsọ pé yóò ṣe yóò ṣe bẹ́ẹ̀ kàwé tẹsán fìlà bí ẹnu ẹ̀rọ ah bómi bá tiẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yin ò fọ́ lẹ́rìn báyìí ẹ máa wò tọkàn yín ọba wa fọ lẹ́rán ẹ má sọ yín ẹ lọ rọ tùráyà lọ ṣe fàájì kẹ ẹ múra yín yóò kẹ tó padà yín. àṣẹ ìgbádùn ṣé ọpọlọ yín pé báyìí. àyèmí ah, ah, náà rí i pé ìgbádùn tó ní pé ẹ bá gbádùn ní ìwà mọ ogún ọkọ mi ọkọ mi ò wá gbẹnu rẹ dákẹ́ ṣé ó gbẹnu fọlágbàfọ ni ṣé kò lè bá mi wí ni. wọn gbọ́dọ̀ gbé àwọn ah, gbọ́dọ̀ mọ sọ̀rọ̀ sẹ́yìn ò mọ̀ pé yín àtìyàwó yín wọ́n ti dójú sọ yín ládùúgbò yìí ọkọ mọ wíru ìyàwó mọ wíru ni oníbòròbó tó níyìn ẹ̀yin ẹlẹ́jọ́ màrímà so ẹ wà túbọ̀ tẹ́ wò gbé sí ayé ọmọ yẹn ogun tẹ́ pọ̀ dálẹ̀ ẹ̀yin náà wò bẹ́ẹ̀ ṣe rí gbogbo rẹ̀ ní o bára òun gbọ́dọ̀ pé ìyàwó ní kọ̀ǹtọ́ ni àwa wíta ìwé ẹ̀ wá ń wúlé tiẹ̀ ń wú lọ́rùn nílẹ̀ gbàgbé ọmọ yín tẹ̀rí bẹ́ẹ̀ ṣe lẹ́fẹ́ rí. ẹ wá ń sọ̀rọ̀ sí wa ìyàwó yín tó yọ olófòfó àti torí àti tí ò rí ni ó sọ kiri ṣé ìrì bá wí ẹ̀yin ò lè bá ìyàwó tiyín wí ẹ wá ń sọ̀rọ̀ sẹ́mi wá ni. irú ròǹbòrò mọ ni tó bá wo sẹ́sàn méjèèjì bọ́n ṣe rí ni. Mm, mm. ọmọ gan ọmọ kan gidi ò tara wọn. gbọ́dọ̀ bá bímọ tó bá fẹ́ ara ara ara lókùn tẹ́tẹ́ padà lọ fẹ́ gbèsè. mọ mọ fìmílẹ̀. ẹ wọ́n ti ọlọ́dọ̀ àná mo ti wájú ẹ̀fọ́ lọ́sọ̀. ẹ mú bínú ó ti yé mi èmi mọ̀ sẹ́yìn torí tí màá tẹ́gbá sí yín ni ẹ̀rín wọ̀n sí mi nígbà gbogbo ara ilé ti dá sojú fún yín tí ń wò yìí ṣé ẹjẹ́ mi náà dá sí yín kọ̀ wá le ẹ mọ̀ pé ńgbà fẹ́ bú mi ní ìsìn ẹ̀dọ̀ rẹ padà ẹ mọ̀ mọ̀ pé súnjọ́ ni ńgbà àbá ìṣẹ́jú ni sì mọ̀ pé bẹ̀rẹ̀ ìjà yín padà ẹ wá mọ̀ gbọ́. ọmọ ọjà abatọ́lọ̀ ọlọ́kọ̀ ẹ̀jẹ̀ ara mẹ́wò ilé baba tiẹ̀ rè ilé bàbá tiẹ̀ rè ọ̀yá dalé baba rẹ̀. bàbá kò kó sùnà jàre kó sùnà tẹ ìlànà àdá òsì jàre ìkọ̀tẹ́ yìí ti lọ rí báyìí nílẹ̀ jágbe mọ́ yín tẹ́ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀. olórí ibu awọ ara wọn pàwọn olórí ibu ni wọn náà. sọ pé màlẹ ara rẹ ló kúrò ìbá mi nísìn. sọ gbígbà tí mo ti lọ wo súra rẹ tí mo ti lọ dí ògùn tí mo ti lọ béèrè tógun ti ń ṣe náà mo kà ah! á ogun fún èbò wọn tún dobe lẹ́lẹ́kejì ogun tún ṣe no ni mo ti mọ̀ pé mo ti sìn yàn gbèsè ayé. ẹ ó ń sìn yàn ìwọ tẹ́ pé ìrìnkúrin olórí burúkú o mọ̀ ń sìnrìn ni tó o bá sìnrìn kí ló lọ bá àwọn babaláwo ológun tiktok fún tógun wá sóyìnbó ibo lógun tógun lọ skul débi tógun sóyìnbó gbogbo èyí ọkọ àárọ̀ ọba ìsìn mọ̀ ń ṣe orí burúkú rẹ̀ ṣé fi ṣe gbogbo èyí ọkọ téèyàn fi máa ń ṣẹwọ́ yìí ni bí yóò bá mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé o lè ń di ọ̀rọ̀ mi. kí ló rí o. ìwọ náà kàn wo gbó súra mi pẹ̀lú bí mo ṣe rí wo bí mo ṣe dùn wo bí mo ṣe wà. lórí òkìrìkà. láàrin èmi àti ẹ ìwọ náà kàn wo nítorí ọlọ tí ẹ bá ṣe pé wo àtìyá rẹ ẹ tẹsẹ̀ ilé bọ̀rọ̀ mi ẹ jáde sí i. sọmọ hmm, yẹlẹ tó yẹ kó fi ọ. èmi jáde sọ̀rọ̀ wọ sálámọ̀ èsì ó rò pé mi ìmọ̀ nǹkan táwọn ẹgẹ tèmi ń ṣe ní Facebook ni eh. tó yà fọ́tò táwọn olówó tí ọmọ mẹ́sẹ̀jì wọn. Ah, ah, ó rí bó ṣe rí òwúrọ̀ rẹ. báwo ni mo ṣe rí o. ọmọ bá náà máa kọ́ di ṣe ó soso ló dà. ìwọ náà dàbí ọ̀nà kogi. ó mọ ọmọ ọmọ dàbá mi. ó dàbí ọ̀nà kogi. àníkẹ́. ara bọ́ọ̀lù ara púpọ̀ o ara díẹ̀ ní etí gan-an ara góòlù ara púpọ̀ o. ẹ ká sọ lórí wáyà. ta ni. ṣé ń jaṣọ ká ni. ta ni jaṣọ ká lórí wáyà ó lò sí òòlè. ẹ ká sọ lórí wáyà. dúró dè mí. ẹ ká sọ lórí wáyà. ó lò sí aṣọ rẹ oníkà lórí wáyà aṣọ wèrèwèrè lórí wáyà. àwọn èso lórí èèyàn iṣẹ́ gbajúmọ̀ ṣe ó lọ sí dáadáa àyà sókìrì kàtà ìwọ náà lajíká ọmọ náà máa sọ ń lé aṣọ ara kupa sáwá kéré nú ayé ni ẹ wàá máa olóṣì wá owó tó tó ṣiṣẹ́ làá fi ṣiṣẹ́ owó tí mo fi ṣiṣẹ́ yàrá yàrá òní. ara góòlù ara kópa iṣẹ́ gbajúmọ̀ ni kì í ṣe fi ni ara ara o. ara báyọ̀ tó ṣe ara jẹ́ pẹ̀tẹ́ rọ́bà ara báyọ̀ tó jò. ìyá bàtà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mo ní àwọn bàtà tí mo fẹ́ tà. ẹ lọ kó wá ẹ lọ kó wá bàtà ẹ lọ kó wá. bíbélì gan sọ pé má jíjẹ kó ń gbogbo ṣèbí ó nìyẹn. Ah, kí lélẹ̀ àwọn bàtà eléyìí ti bàjẹ́ ó ti bàjẹ́ bàtà yìí ò dáa mọ́. Ah, ah, kí ló tẹ̀yìn ọlọ́jà máa ń ṣe báyìí irú ọ̀rọ̀ wo nìyẹn kí n wọlé lọ kí lọ fi ẹfẹ́ fóògùn bá mi sọ̀rọ̀ kí lọ kọ́ ọ̀rọ̀ bàtà sí wa nulẹ̀. àní àwọn eléyìí ti bàjẹ́ àwọn bàtà yìí kò dáa mọ́. bàtà tí mo kó lẹ́yìn. nínú kẹ́ẹ̀kọ́ kẹ́ẹ̀dánù àbí kí n fún yín ní two hundred naira àpò kan ẹmú kan ní méjèèjì. kí ni bàtà eléyìí nù ní bàtà tí mo ti ń ṣàjọ ti pẹ́ kí ló bàjẹ́ lára bàtà tó wà lẹ́yìn kí ló bàjẹ́ lára àwọn bàtà eléyìí kí ló bàjẹ́ lára àwọn bàtà ah, ah, ah, eléyìí. kódà ó ti bàjẹ́. eléyìí bàjẹ́ ní bàtà eléyìí bàjẹ́ ní bàtà. ṣé tìrìbó ti bàjẹ́. ṣé eléyìí ti bàjẹ́ ní bàtà. ẹ wò ó ṣé tẹ̀ rí ìgbà tí mo ti rí yín tẹ̀sí kiri yẹn mo ti mọ̀ pé oníjìbìtì ni nígbà tẹ́ni pé bàtà eléyìí bàjẹ́ àdúgbò bàtà eléyìí ẹlẹ́sìn kó bàjẹ́. èmi oníjìbìtì ipò ọ̀rajà ipò ọ̀tá ẹ má lẹ́ẹ̀ta ni ẹ má pè mí lóyún jìbìtì kí ló ṣẹlẹ̀ a ní kò dá má fi kí fún yín two hundred naira. hello. two hundred naira àpò kan. ẹ fẹ́ dàbọ̀ gbogbo àtàwọn eh. ẹ má lọ. kí n máa lọ. o lè ní. èmi ò lè. o lè ní. Ah, ẹ lẹ́ẹ̀ta ni èwo làbúrò pé mi ló lè. èmi lè sọ pé bá fa wàhálà. Eh. èmi lè bá fa wàhálà. kí lẹ fẹ́ ṣe. bí ẹ ti gbọ́ nípa ẹ̀rí. ẹ eh? èmi eh, ló fẹ́ fẹ́ wọ́n la. ní kí lè fẹ́ ṣe. ẹ fẹ́ rí wèrè. èmi kò gbádùn. ẹ fẹ́ rí wèrè. wèrè ń gbélé wa. máa ná igi gan. nọ́ta ni. máa ṣe fún yín. Ah! ẹ kọ́ lẹ́tì. èmi kò gbádùn. Eh. níbo ẹ̀yin àti ta ni. Eh. tá a bá súnmọ́ mi. ṣé bẹ́ẹ̀ ni gómìnà tàdí wọ́n yìí. tá a bá súnmọ́ mi tí bá gbà yín mú. níbo ẹ̀yin àti ta ni. bá mú yín. ṣé ẹni pé mọ́tà ni wọ́n yìí. ṣé ẹni pé mọ́tà ni wọ́n yìí. tí bá kọ̀ yìí. olè olè ni kébìtẹ́lẹ̀ fóun ní two hundred naira olè ọba irú ẹ̀rọ àlátàrọ̀ a máa dàpọ̀ lásán kiri. títọ́bù yìí ọ̀dà bọ́. ọ̀tẹ̀kùn bá jọba ẹ máa kú ọrọ̀ láyé. ẹ wọ ọrọ̀ ajé nìyẹn o. bó o ní sájẹ́ sáwà. àdúpẹ́ àṣẹwọ́. àdúpẹ́ àtàtì ẹ̀ ti ṣẹwọ́. àbí. ọ̀rọ̀ bọ́ ọlọ́tọ̀. nìbàdàn ṣàlàwà ibẹ̀ làgbàdàn ṣàlàwà sọ pé màá hello mo ti sọ fẹ́ pé mi ò lè wá gba five hundred thousand owó yóò bá ti pé million. má send owó sí i ló ti yẹ. ìbàdàn làwà àpò bẹ̀rẹ̀ òde ará ìbàdàn ará ìbàdàn wà ní. òkè ìbàdàn ṣàpá tí ó ará ìbàdàn wà ní. ìbàdàn làwà wà ó olúyọ̀lé ògúnbọ́lá ara àbàdàn wa ni aṣọ́rò lágbèló ara àbàdàn wa ni. láìpò ìbàdàn ló bọ̀. ká ṣòwò ká jèrè ká jẹ́ dẹ̀bù gbájẹ́ ká ṣòwò ká jèrè o ayé dẹ̀ bó bá jẹ́ ìlú tó dúró téńté sórí òkè. sorry. ẹ ṣeun. dápẹ́lẹ́. Ah, ó jàre. ń bọ̀. ó dà. ká ṣòwò ká jèrè kájé dẹ̀ bugbájẹ́ kájé bugbájẹ́ ká ṣòwò ká jèrè o. kí ọmọ lọ́rọ̀ ajé ìgbà wo ló ṣẹ̀ṣọ̀ kalẹ̀ tó ń pariwo lórí kí ọmọ pariwo kọ́ládé ṣó ló wèrè ni ó gbóhùn yìí ò ní fowó oúnjẹ lẹ̀ lẹ́yìn ẹ̀ náà ló ti padà fowó oúnjẹ lẹ̀ kò lé èmi ò lẹ́jọ́ kankan tí mo fẹ́ bọ̀ ọ̀tọ̀ kó mọ̀ lọ kọkùnrin wà kó mọ̀ fowó lẹ̀ má bá faṣọ ẹgbà pààrọ̀. èwo lórí ibù èwo wèrè mo ń bọ̀. mò ń dúró o. ẹ jẹ́ mo rọra. ó jàre. gbogbo nǹkan tí mo fẹ́ kó fún yẹn ẹ padà sílé ní gbogbo ah, ah. gbogbo tẹ́ǹta ìpátá lẹ́kọ̀ọ́. ẹ sàkó lẹ̀ báyìí ẹ kó lẹ̀ báyìí. ọjà rè. Ah, ṣé àwọn tẹ́ ẹ ní náà nì tẹ́ ẹ lẹ́gbàá gbogbo orí gbá àwọn eléyìí àgàn àwọn eléyìí àgàn báyìí. bó ẹ ti rí gbogbo eléyìí. ẹ̀yin ò mọ kọ́lọ̀ ni aláwọ̀ eérú kọ́ lélẹ́yìí ẹ̀yin ò mọ kọ́lọ̀. ọ̀dà ṣe èèyàn náà ní sí ìlú eléyìí. ẹranko ni. ó ṣe jẹ́ kìkìdá aṣọ ọkùnrin àwọn aṣọ ti yín ń kọ́. kí ló kàn yín èmi láwọn àbúrò mọ̀lẹ́bí tí mò ń kaṣọ fún ọkọ mi ò lẹ́bí kò lára. a sì rí àwọn léèsì náà sí. Hmm, mo lè bá yín wá kúpion sí abob nepa. ṣé ẹ láwọn bẹ síìtì tẹ́lò mọ́. mo lè bá yín gbé mátíráàsì jáde ẹ wo ẹ lójú ẹ dúró. kí lẹ kélẹ̀ tẹ fẹ́ gbàgbàyà kín ni kẹ́ ẹ tó lè gbàgbàyà ẹ nílùú eléyìí mẹ́rin sí i tàbí kẹ́ ẹ wá wá tẹ̀wù bíi mẹ́rin. ẹ ó dẹ fún mi lápì family. ẹ gbá pì kankan kò gbá pì nǹkan gbá rè ẹ gbà. mo sọ fún pé mo fẹ́ kè sanwó-ọlẹ̀. ike sanwó-ọlẹ̀ lé. kí wàá ni. Ah, ẹ ti ẹ dáhùn ikẹ́mọ̀ tí wọ́n lọ́jà ju bẹ́ẹ̀ ṣe lọ ṣé ayé gbogbo tẹ́ kó lẹ̀ bá a bá kó lọ́jà ní sàrà haúsá tí rà wọ́n á máa ni wọn ò lè gbogbo orú eléyìí wọn ò fẹ́ mọ́. aṣọ tó dàbí eléyìí aṣọ tó dàbí eléyìí tó kàn gùn sáà. Ah, rárá ẹ lè gbà á lè lè lọ́tọ́ gbà rèé ìyá kan tó rèé hmm, ah, ń bù. Hmm, kò ẹnikẹ́ni. iná lẹ́ra ke ìlọ́jà. ẹ èlò lára sọ gbogbo aṣọ tẹ́ ìwé ni sí gbogbo arákò tó yà wọ́n lè mọ̀ra jápò bè jábọ̀ lọ́lọ́ wa. akànmọ́ ṣe ti jọ́ mi ni. mi pẹ̀lú àdúrà orí mi àtẹlẹ́dà mi mọ̀ fi kàn án ṣe. kò burú ẹgbẹ́rú mi lápasọ̀ tí yín náà bẹ́ẹ̀ nìsín ni láti ẹ̀wọ́ ṣe fúnra wa. ẹ̀bọ́n mi ò wò àti pátá àti gbogbo tó wà lára mi kẹ́ bọ́ mi ò wò. ó yẹ ẹgbẹ́rú mi ẹgbẹ́rú mi ó pàrọ̀ yìí ti dé o. tí èsì pé ẹ gbá mi báyìí. ààyè nǹkan yàpọ̀. inú èpè inú àjọ orí mi ò mọ̀ sí i o. ó pàrọ̀ yìí ti dé o. Ìbàdàn la wà Ìbàdàn la wà. ara jí ẹni etí gan. ẹ jáde gbọ́dọ̀ ara kú bá o. ẹ̀yin dà. ara tọwọ́ ara tẹsẹ̀. Ah. ara góòlù ara púpà o. àjàkùrù chéyìn ní fẹ́ta. olùyọ̀lẹ̀ ọba jòrò sùn ìbàdàn débàdé sọ̀rẹ́ àjọyọ̀dẹ lógun ìjà gbóró lè ya gbogbo ìbàdàn. ẹ sọ ìtẹ̀fẹ́ san. ẹ ní sùúrù ìlú lẹ́yìn fẹ́ ta. ẹ sọ ìtẹ̀fẹ́ san. sẹ́yìn kẹ́ fẹ́ ta lẹ́yìn kẹ́ mọ́yé tẹ́ ẹ̀ rà ni kódà ẹ mú fifty thousand. fifty thousand owó kí ni ọjà mọ̀ tí kò ń ti jọ̀hún wọn ò ràdá lọ́wọ́ tí a náà mọ́ o sọ́gba twenty. kí ló dé ọjà bàṣà ara o kò gba twenty. Mm, ẹgbà. èlò ẹ fowó lẹ́fún iye tí mo fẹ́ san lu ìsìn ní jẹ́yìn lówó nǹkan kò lélẹ̀. ẹ tẹ̀lé jẹ́mi lówó ẹ ń jogun lówó ẹ sì jẹ́mi lówó. ṣọ́gun lẹ́yìn ni. Ògún ni mí o tó bá ti dọ̀rọ̀ lówó dé Ògún ni mí ẹ lè jẹ́mi lówó. ṣé àwọn èyí náà ti tà ní. ara ẹ̀yin tẹ̀rẹ̀ ilé lẹ́wà ra ilé ẹ sọ̀rọ̀ ìlú lẹ́ <laughs> ẹ wá gbà mí àní sẹ́yìn àwọn yìí náà sẹ́yìn ẹni sùn. tẹ bá rẹ ilé fifty thousand máa tẹ́lẹ̀ fún. one million ní ìtẹ̀ mọ́ ràǹjọ́ mi bẹ́lẹ̀ bá ti gba twenty wọ́n padà wà fún yín tó ti gbà àbí ọ̀gbà. ẹ mówó wá. sẹ́yìn lẹ ní o sẹ́yìn náà lẹ làwọn ọ̀yun àbí wọ́n kó sí lọ́dọ̀. wọ́n kó sí lọ́dọ̀. <laughs> Ìbàdàn láwà. Ìbàdàn láwà o mo kíra mi kú ilé mo sì kíra mi kú àtàárọ̀. torí mọ̀bọ̀mọ̀bọ̀ ní í ṣe wí ọ̀bọ̀bọ̀ ẹni bá ní káwọ lọ kọ́ má dìún lànà débánú ilé yìí. ẹnìkan ọmọ atan rẹ̀ bí ìyá àbèjì tó ní táyé ń kọ́ onípò lọ sọ́jà agbági lọ raṣọ ọmọ ta ni ò ní padà wálé ẹni tí ò kí ni kú ilé òun náà padà nu káàbọ̀ ni. Àníkẹ́ Àníkẹ́. Ah, ọkọjọ àpò ni ìrì ọ. o rí mi ìrì ọ. bẹ́ẹ̀ yẹn bá lóun ò rí ruwa ẹ̀ kò ní rí ìyàn mọ́ láyé. Ah. ta ló kó aṣọ mi nínú kọ́ńbọ́ọ̀dù. yọ tó fi mí ṣe fìjìláńtì aṣọ ni àbí èmi ni mò ń bọ bọ́ ṣèmi mò ń bọ káṣọ. àníkẹ́ àníkẹ́ ta ló kó àwọn ìtẹ́lẹ̀ àpótí mi nínú kọ́ńbọ́ọ̀dù àwọn aṣọ owó iyebíye. gbọ́n gbúrú ọlọ́run ọpẹ́lọpẹ́ gbogbo àwọn fìdá olórí ìbú náà tó ń lọ òun náà ló fi rí aṣọ ló fi kó jọ ó wá sọ àǹkárá ó fi ń sọ rẹ̀ dàgbàlagbà kiri àdúgbò torí ìmọ̀ èje ìmọ̀ ọmọ ọjọ́ orí rẹ̀ tó ń fi tó ń wá àǹkárá kiri ṣé bá ṣe kiri làwọn ẹgbẹ́ rẹ̀ mọ wọ̀jọ́ torí ọlọ́run o ọlọ́run mo fi bẹ̀ ọ́ o ọlọ́run mo fi bẹ̀ ọ́ o mo ń jẹ balance diet lọ́wọ́ mọ̀ yẹ kó sápá mi lórí o èmi kọ́ mo kó bọ̀ o. àníkẹ́ bí mo ṣe ọba mu lẹ́rọ̀ tí mo rà ń bọ̀ mu bẹ́ẹ̀ ni ó sì jí ó mọ̀ lọ tí ń bá mú lólè bó ṣe òkú méjì lè bọ́ lọ́nlé o ó sì mọ̀ mí ó mọ̀ tí mo lè ṣe. ẹ tẹ́ bá a bọ́ lọ́n lé nǹkan kò sí nǹkan kan tó ṣe fún mi ó kàn mọ ọ̀hó náà ni ó mọ ọ̀hó bí ọmọ odòkun rù. ìyàwó eléyìí àbí sówó ná síyàwó eléyìí àbó ló ṣèyàn oníwájú pẹ́tẹ́kí pẹ́lẹ́ yìí káńfẹ́ wúyá síyàwó eléyìí àbí sówó ná. èmi nìyẹn o àníkẹ́ àníkẹ́ bóò ni ìtẹ́lẹ̀ àpótí mi ṣe kúrò nínú ilé yìí. lọ bí àpótí tó fi tẹ́lẹ̀ èmi ni kẹ́mi lọ kí ni tí. ẹ fẹ́ tẹ̀ mí láyà. ẹ fẹ́ tẹ̀ láyà tí n bá gbọ́ ọmú mi tí ò da tí n bá gbọ́ ọmú mi tí. wọ́n náà tiẹ̀ máa ṣe bí àwọn alẹ́ lẹ́kọ̀ọ́ bá ń fẹ́ ṣe ọ̀fà tí ó rọ̀ kẹ́kẹ́kẹ́. ẹsẹ̀ nìkan kọ́ fúngbà tó bá kó lẹ̀ sí ó tún bá pákalẹ̀ kí n bọ́ ọ̀fà. fàgínní oye. dábò ilé fẹsẹ̀ kankan sẹ́tọ̀rí mo bọ́ sọ̀rọ̀ lónìí mo dé fìlà rẹ̀. Hmm máa fi gíní gómi lẹ́sẹ̀ ọ̀gbọ̀n. èyí ọmọ sì fi láàrẹ fún ọ ní ìsìtí ó ju orí tébù tọ́wọ́ sí pé dákùnrin mo ní ìwòlé fẹsẹ̀ kankan kí n wà láàárẹ̀ ṣe máa jẹ́ ìyàwó èsì. kílẹ̀ tó wà romantic náà. a sì máa pọn lásán ọmọ kan ra rẹ léwé ebi mi mọ kí ọkẹ gẹ́gẹ́ nígbà tá ẹ pé méjì lọ́wọ́ mi tí ẹ sì máa wí ni wọn ló lóbìn kí n mọ pé ọdá. ẹ̀bọ́n lóbìn kí n wá mọ̀ pé ọ̀dà ṣé wàá lọ fẹ́ yàwó lè yàrá kí ni tèyún. bí wọn bá tiẹ̀ bọ́ bá kọ̀ láti ìsìn tí wọn fẹ́ yà fún ẹ lọ́lọ́ fọwọ́ mu wá fúnra ẹ. a rò pé yọ fẹ́ yàwó lé ọ. bàbá àdìsá tẹ́ ẹ̀ gbáriwo wọ́n tún ti bẹ̀rẹ̀. sóhun kọ́ládé kí mọ̀ gbọ́. wọ́n tún ti bẹ̀rẹ̀ ìjà wọn nù. kí ni máa sọ ọmọkùnrin yìí báyìí náà. Ah, ẹ ẹ sì mọ̀ pé kí ni máa sọ ọmọkùnrin ọmọbìnrin náà burú. ìbọn bá wà burú ẹ dákun torí ọlọ nígbà tí èsì pín ẹn fihàn fúnra wọn ebi ẹ ríra wọn lọ́dọ̀ wọn àti ẹjọ fihàn fúnra wọn ganan tó ṣe pé wọ́n fà wọn léra wọn lọ ọgẹ wàhálà wọn ò tó báyìí ká tó wá pààyàn tí ẹ ríra wọn tí ẹ wúra wọn. ìtumọ̀ ìtumọ̀ ètò ẹ̀sán sáde tún ni tí mo sọ. ayé yí ká ẹgbọ́n tẹ́ ẹ sọ jáde ń gbòòrò ẹnu àti ẹ fi fúnra wọn gan àti ẹ fi fọ́tò ara wọn gan kí ni ìtumọ̀ eléyìí. kí ló téèyàn mọ̀ darí egun tó mọ̀ gbìnrin rò náà. àyíká ẹgbọ́n tẹ́ ẹ sọ ń gbòòrò ẹnu jáde lẹ́nu náà. ẹ kí ló tí mo mọ kọ́tọ̀ mọ parí náà sọ láì dírẹ́tì tó mi ni. Ah, ah, bí bàbá láì dírẹ́tì kankan rárá ẹ̀yin náà ẹ wo kí la sọ kí lè sì tẹ́ ẹ fọ. ẹ kí ló tó ń folódò wẹ tí ọ̀lọ́ sùkú ah, tọ́jọra wọn. ẹbí ọ̀bà wa jọra wọn èwo làbúrò so ti gbà pé wájú mi lọ wa ní kí ni tí mo sọ tó bá owí nù gbogbo ilé èyí tó bá bọ owí bẹ̀ kan sáà wò. kò tí ẹlẹgbẹ́ mi wí torí ìlú olókùn làkàyè ilẹ̀ mọ́ tẹ́ ẹ̀ sọ yín lágbo òponu. so tó ń bọ̀ sọ̀rọ̀ pé ẹni tó bá mọ́ fi lé jóná bí wọ́n bá ti rí ìsàná lọ rẹ̀ wọ́n mọ̀ pé so tó ń bọ̀ bẹ́ẹ̀ sì ni alárinà rẹ̀ táfẹ́jọ́ rẹ̀ sùn ó ti lọ faransé kò sí bá ṣe rí ibi sọ fún ní ìsìn. ẹ lè lọ ẹ lè lọ wọkọ̀ bá bẹ́ẹ̀ bá lágbára bàálù ẹ lọ wọkọ̀ bá tàbí ẹ pè lórí fóònù. nítorí pé wọ́n fẹjọ́ rẹ sùn. ẹ̀rẹ́kùn ti yín papọ̀ náà kan ẹ jẹ́ yọjú sàn. Ah, wá ní òye. Ah, ẹ wá gbà sẹ́ ẹ fapá kọ́mù mi já ọmọ dáràn èsì ń ṣe kúndú ẹ̀rọ mi ṣe ń lọ gbúgbúrú. ẹsẹ̀ wà yọ ẹ wà pápá kọ́mù mi já mọ́ agbádá tí mo wọ̀ nítorí ọlọ́run. ẹ dákun kí ni tọ́lọ́ ṣe mẹ́wọ̀. ẹ̀sẹ̀ ká wá jẹ́ kí wọ́n lura wọn pa ní báyìí. ṣé wọ́n la lèdì àbí wọ́n lójoogun olé. ẹ wá gbà mí. Ah, ah, kí ló dé tó ṣe pé ọmọ kí ló kàn nù nǹkan tí ó kàn. bàbá àdìsá bàbá àdìsá mọ̀mọ́ ṣe báyìí mọ́ torí ọlọ́run ẹ ẹ bọ́bọ̀ làwa náà bí kalẹ̀ yìí ṣé ó jọ̀wọ́ o táwa lọmọ ọbàjọ bí ọba ṣèmi ṣé ń Eh, bẹ́ẹ̀ ṣé wà gidi ló sì ń wù ìtorí ọlọ́run àríkà ah, eh, eh. lọ pẹ̀tù síjà onírárá kí n mọ̀ lọ wá sọ mí mọ́lẹ̀ tó bá dìde mbẹ́ wá sọ mí mọ́lẹ̀ tọ́ tọ́ bó ti mọ̀ tí n ó ṣe fún ọ bó ti mọ̀ tọ́rọ̀ àìníṣẹ́ ní dọ̀la mu wọ́n wàá wà ṣe fún ọ. bàbá èmi náà níṣẹ́ tí wọ́n rọ̀ àbí kábílà ṣé inú rẹ̀ máa ń dótọ́ pé bàbá mi. ìbàdàn làwọn ẹjọ́ má pa mí ẹjọ́ ẹjọ́. gbójú ẹ sókè wò mí dáadáa At kì í dédé we are acting based on information yeah. so I better cooperate with wa. cooperate. àwọn góòtù ń lò dà. mi ò ní góòdù ẹjọ́ mi ò ní góòdù mi ò ní ọ. top ó ń parọ́ ah, ẹ pa sórí kìíní tí mo gbé lọ́wọ́ yìí olóòótọ́ ni o ibikíbi tí òtítọ́ bá wà ó máa ń wá jáde tí báyìí ní cbc wà fọ́ọ̀mù góòdù ẹ̀dá àwọn kò ní ìwé. ọ̀pọ̀ ọ̀pọ̀. ṣòro ẹ̀ wá bẹ ṣe ni. kọ́pẹ́tì ẹ̀jọ̀ máa kọ́pẹ́tì mo ní gòdì mo ní ọ́ mo ní gòdì. ó dà. àwọn abibẹ. ó dà ṣé bẹ́ẹ̀ kí lọ gbé ni. ó rárá màá gbé màá gbé. mi à ẹjọ ìsánú mi ẹjọ. ẹ ṣé ló gbé mi kí n ní obìnrin. Gódì gódì ni gódì ni o. Gódì ni. Farabalẹ̀. Borí sókè borí sókè borí sókè. Òǹparọ̀. Òkè òkè. Òǹparọ̀ ẹni máa pọ̀rọ̀ àṣekí. ó máa jalè. tuntun poli ni ẹ. lójú rẹ lójú rẹ. tí màá gbé mo gbà wẹ̀ ni ẹ kiri háì látẹ̀yìn. ọ̀gbẹ́ni owó tó wọlé sí àkáǹtì ẹ lọ́sàn-án nǹkan owó yẹn wọlé ní around two thirty three pm lọ́sàn-án. ọ̀gá mi wọ́n tẹ́wọ́ kankan sí mi o tún parọ́. ṣó ya wèrè ni. mo ń parọ́ dákun ya wèrè àbí. gbọ́dọ̀ wọlé àbúrò orí burúkú ló kọ́ lọ ẹ̀ jẹ́ wá wọ́n ń béèrè information lọ́wọ́ ẹ̀ ṣé òun fáwọn kan wá bá ẹ wọ́n ní data ẹ lọ́wọ́ ni èèyàn ń sọ time tán tẹ́wọ́ fún ẹ time tá láti wọlé àti hours and minutes fún ẹ ìyẹn gan lásán kò yẹ kó ti yẹ pé wọ́n ní information lọ́wọ́. àmì ìlú àsọfà kó owó kọ̀ọ̀kan wọlé sí ẹ lọ́wọ́ the more problem tó bá fún wa òun ni the more offensive tó máa lò nígbà tá a bá kúrò bí that is tó bá máa wà láàyè. ìṣẹ̀lẹ̀ sí láàyè tó bá ń parọ́ lọ báyìí. Ah, jẹ́ kó kó pa kó lọ jẹ́wọ́ lọ́rùn náà. ẹ jọ ó sẹ́yìn dòwò sí mi ó sẹ́yìn dòwò sí mi ó wà lọ. wo ló lọ lọkọ ló ń dààmú wa. tọ ó tẹ̀wọ́ fún mi. ó ti jọ ọ́nà tẹ̀wọ́ fún mi. báwo lè ṣe. gbogbo olówó yẹn wà. àkáǹtì mi ló wà. àkáǹtì mi ló wà àbọ̀ ẹ̀kọ́. ìṣó ara àwọ̀ fún mi lé. àbọ̀ ọ̀nà àti fún ilé tí ẹ̀wọ́ yẹn máa jáde. tọ́ pẹ̀lú ìpolọ máa bọ̀ ẹ̀ máa fara farabalẹ̀ dìde. dìde sókè tó bá nìyẹn lára oru ẹ lójú àbí wọ́n máa wọ̀ ìyá ẹ̀kẹ́ ìwé tí ẹ̀wọ́ ẹ̀wọ́ máa jáde. Ìbàdàn la ẹ jáde Ìbàdàn tiwa ilé Olúyọ̀lé Ìbàdàn la wà ó dájú ẹja àtẹ̀bàdàn bàbá ìbàdàn làwa wà. tó bá láwọn ẹja náà tó ẹgbẹ́ ẹja dídí tẹ̀ tí kò sọ́bẹ̀ àbáwọn panla yíyan kí n gbé lọ lé káàtì ẹ̀rí nǹkan sí. sórí èyí tó sọ pé o fẹ́ wáṣẹ́ yẹn má wulẹ̀ wáṣẹ́ o ṣé o ní gbogbo àwọn àrùn fẹ́kásí ẹsìnà fẹ́ ká sí tọ́lẹ̀ káàkiri yẹn ó fojú àwọn ọlọ́mọ rí o mí lè lọ gbà mí lè lajú mi lẹ́kìtà kí n gbà kọ́mọ mi kó lọ máa wà á kó lóun wá ṣe kiri o o ò lè ṣiṣẹ́ o. mẹ́ẹ̀ni ráìsì ẹ̀wà tẹ́ ẹ bá nílé ata bíbọ̀ pẹ̀lú panla yíyan kẹ́ ẹ gbé fún mi kí n lọ dáná ńlé. àwọn ta ló sọ fún ọbẹ̀ náà nìkan àwọn ta ló sọ bẹ́ẹ̀ àbí kò fẹ́ tà ọ ní òsán fún ọ pé oníyà gbẹ̀jọ́ náà nìkan níbo níbo nìyẹn kátikáti kátikáti mẹ́ẹ̀mí. Hmm? ráìsì ẹ̀wà tútù kẹgbẹ́ fún mi kọ́ládé olórí bú fún oúnjẹ lélẹ̀ bí ń pa mí. àwọn wo ló sọ kò ní dà fún wọn àwọn ọmọ tó kọ́ fẹ́ẹ́ fẹ́ wà lá wọn fẹ́ náà ní ìkọ́ni. má ibi ráìsì ẹ̀wà ṣé ẹ ní kẹgbẹ́ fún mi. wọn fẹ́ náà ló ń dèkò dèkì dà fún wọn mi sọ bẹ́ẹ̀ ìwọ báwo rí ìwọ wọn bí mẹ́tàlá ọmọdé wọn sọ fún ọ̀fẹ́ náà ní ìkọ́ ayé ò dáre bẹ́ẹ̀mi ẹ̀sìn ẹ̀wà tútù kẹgbẹ́ fún mi kí n lọ dáná ebi pa mí. jẹ́rìí nǹkan tí kọ́ládé mọ̀ jẹ́ ọmọ mi rí kọ́ládé kọ́ládé ló mọ̀nà ẹ̀ kò lè rí dà fún ah, kò lè dà kọ́ládé ló sọ pé. bẹ́ẹ̀mi ẹ̀sìn ẹ̀wà tútù kẹgbẹ́ fún mi kí n lọ dáná kébí mọ̀ pa mí kú. Ah, ọlọ́mọ tẹ̀ nífẹ̀ẹ́ mi ẹ̀ lé kọ́ládé lọ́wọ́ ọlọ́wọ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan náà ni ọwọ́ jẹ́. bẹ́ẹ̀ mi ebi pa mi bẹ́ẹ̀ mi ebi pa mi ráìsì ẹ̀wà tútù mo fẹ́ jẹun. Akọ́ládé. Àmì mi àmì mi ló gbọ́dọ̀ wọ mi o. Ah, mo ṣì lè yá. Akọ́ládé ló gbọ́dọ̀ wọ mi o. Bẹ́ẹ̀ mi ṣe ní ráìsì àtẹ̀wà tútù. Ah, mo dẹ́ ìbàdàn lọ́wọ́. alo oyin wà ń bẹ tó bá ń sọ̀rọ̀ nípa ifọ́mátì nílùú yìí ẹ̀yin méjèèjì ó yẹ kẹ́ ẹ wọ Guinness Book of Record ni gbogbo nǹkan tẹ́ ẹ̀ mú wa débẹ̀ and confam ni ẹ̀ rí i pé bẹ́ẹ̀ ṣe mú wa fún wa òun gan làwọn jẹ́ kí kọ́ọ̀lù yín náà kọ́ọ̀lù yín máa gbéra sí. bí information wọn ṣe jẹ́ hundred ìwọ́n táwọn sẹ́ńsẹ́ yín náà ṣe jẹ́ hundred. ẹ alaye ẹ jọ ọ̀rọ̀ owó yẹn ni ó wà important ẹ jẹ́ kó owó yẹn gbé ọwọ́ sókè owó yẹn ti kéré jù. owó ń rù. ẹ kí ni mo gbọ́ yẹn ẹ sọ pé owó tà fún yín kéré iṣẹ́ tẹ mú wa pàṣẹtì yẹn náà là ń fún yín náà kí ló dé ń ṣe báyìí ẹ má lọ ẹ má lọ ya olè tó fẹ́ máa jẹjọ lóhùn lọ o tó bá fẹ́ kí pàṣẹtì yìí gbéra irú iṣẹ́ tẹ mú wa bíi márùn yẹn ẹ times three yẹn owó yín náà máa gbéra. ẹ wo bororo n tá ń sọ kí ọ ni wò sọ àlẹ́ ẹ̀ try ẹ̀ try ṣùgbọ́n owó òun kẹkàn bá wa gbọ́nwọ́ oh, díẹ̀ sí là ń sọ. ok ok orí àpéjì nǹkan kan yé yín ṣé tẹ́yìn bá ti fún wa ní information ẹ kọ̀ rẹ̀ a kò máa ń lọ bẹ̀ a kò máa ń fẹ́ nílẹ̀ rẹ̀ ọdẹ àdèmárí ọjà àgbéjáde ṣé nǹkan tá máa ń ṣe ṣé nǹkan tá máa ń náwó sí ṣé ọmọ ẹ tó ń tẹ́lẹ̀. Hmm. ẹ ní sùúrù ṣé fẹ́ gbé wo ni. gbé kíni wo ní sùúrù ja ẹ ọbẹ̀ wo pé alẹ́ mọ́mọ́ ọ̀bàdàn bí bí èbó bí ọba sí ní táwa mú wa sẹ́yìn lè dáṣẹ́ ṣe ni ní sùúrù a mọ̀ pé gbẹnu ẹ sọ̀rọ̀ jẹ́ ń sọ̀rọ̀ ìyá yín làwà jẹ́ ń di iṣẹ́ yìí sórí níbi tẹ́ ẹ bá dé yìí ẹ̀ ń ṣe nọ́mà fún wa ṣùgbọ́n kọmọ yìí sí i kéèyàn mọ̀ pera ẹ̀ ní tí ọ̀jẹ̀ kọ́mọ wọnú rà kọ́mọ wọnú gbogbo ẹ̀ kí mọ̀ mọ́ alẹ́rú eléyìí máa wá nǹkan kan náà jọ ni wá àtìlẹ́ try nǹkan tá a kàn sọ ni pé kó tún gbé wọ́ díẹ̀ sí ọ̀tán. ẹ ẹ mo ṣẹlẹ̀ ìgbà tẹ ti wá fẹ́ ẹ ìgbà tí mi dùn máa fẹ́ gbọ́ ju píkà lọ́sìn hmm. ìgbà kan tó máa ṣe fún ẹ kí n fún nọ́mbà àbọ̀bọ̀ tó ń ta ẹni tútù yìí ó ti yàn àtẹ̀pà ẹgbà ẹgbẹ́ o. ìwọ náà la gbérin àwọn ègbérin. kí wàá ló ń ṣe yín tẹ́ fẹ́ máa gbọ́ ju wa lọ ọmọba ṣe sùúrù fún wọn iṣẹ́ náà ń ṣe ẹbí ìkọ́tẹ́ yìí fẹ́ ni pé kó lọ sókè sí i mm-hmm. kó ló tó gbéra rà kó lọ òkè díẹ̀ a máa fi kún gift yín mm-hmm. àwọn kí láwọn tó ń gorí nǹkan tẹ́ ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọmọ ọba mi lè kúrò fún ẹ ẹnu tèmi ti fẹ́ o ah, kó táwọn bíbí ìwé wa ó kéré ó yẹ kó wọnú ó ti yẹ àbí táwọn eléníyàn wà. bàbá yẹn lò mm. bàbá yẹn lè ṣàbà fọwọ́ sí. ẹ̀yin náà step up game yìí náà. ọwọ́ sí i yàrá gold yàrá gold. ẹ ǹlẹ́ o bọ̀dá ságolo sago. èwo ni ságolo sago ṣé orúkọ yín kan mò ń pè ní. ẹ sókè agolo tiwa ni ìyá ara góòlù ara kópa. tára bá kọyín kó lọ kọyín sílé yín kí ló ń ṣe yín tẹ̀ ń kọ́. ẹ ṣé ságolo sago kí wọ́n ṣe ni. ó wà lára yín. kí ló sáfẹ́ sọ. ẹ̀kọ́ tí mo rí sí i ni pé ó máa da ká kàn sókè ìrajà o torí àwọn information táwọn fáwọn pípù yìí kò sí kankan tó ń ṣe tọ́lẹ̀ ń gbádùn owó yẹn tó ń fáwọn lówó tó ẹ eh? kó sí kankan nù olè kó sí kankan nù nǹkan tó ń ṣe síbi ká ti ká ti ká ti níbọn ni ká lè gbọ́jà àrẹ máa wọlé fún àwọn àmà wọlé tó àwọn tàbí tàbí ta ní fọmíṣàn lọ àwọn wọlé tó àrẹ máa jà wọn lólè kó lè kó sí kankan nù olè. kò sí nǹkan kan nù kéèyàn ọjà lè. kí ló ń ṣe. olè ọjà nǹkan kan lójú rẹ. kò sí kankan bẹ́ẹ̀. pẹ̀lẹ́ aníní so wárí lágbolé tiwa àwọn èjàlè kò sólè ń bẹ eh. eégún la máa ń gbé lóde ajé olóòlù àìjàlè ò lè rọmọ agbolé wa kankan jalè rí èmi ò jalè. ṣé ègùn tó wá fún ẹ tí wàá pè wá ni. yà mọ wo ṣe rí ọyọ ń bọ́ tẹ̀ bọ́ o hmm. sórí ìtẹ́ fún wa jára mọ́ máléèjì rẹ o mọ̀jà ilé awógùn donírè lọ o mọ̀jà sọ pé àwa náà fẹ́ tójú bọ́ tí wọ́n ṣe iṣẹ́ wọn lé o ṣé wọ́n lè gbé bọn. kò sí kankan nù bọ̀ síbí òun lọmọ yẹn mú dání lẹ́ẹ̀kan ẹ̀ tí mò ń wò tábà ti gbé nǹkan tó ta ti mú ọjà yòó sára kò sí kan kò sí létà lè wò. kò lè gbé ìwọ lọmọ ṣe èmi ò jalè nígbà tẹ̀sán rẹ̀ bá dé ní ìsìn wọ́n fẹ̀yìn olè tàgbá ni èmi ò jalè o sórí táwọn bá ń jẹ́ ìyá olè àwọn ọmọ jẹyọ òfófó òfófó lásán ni káwọ òrí nǹkan ká sọ fún ọ tán àwa ká ń jà. bàbá ti mólé ọjọ́ máa mú wa ni. n ò lè mémi. kò síyàtọ̀ nù wa. èmi ò wá ní interest tó bá fẹ́ lọ́mọ ìjà lọ́mọ ìjà èmi ò wá mọ̀ sálámí fún ọ. kí ni n ò fò lè ṣe láyé tí mo wá kí ni n ò fò lè ṣe láyé fún ọjà lé o tí mò ń ṣe ti tó mi. ìwọ ni kí ẹ máa pé bẹ́ẹ̀ ta gold ẹ̀ ta gold ẹ lẹ́mi olè níjà ìwọ ló máa ṣe information. ó ti ara gold. ìbàdàn ṣàpá tí ó. ẹ ká sọ eléyìí o ẹ ká sọ eléyìí o. Ah. <laughs> Ah, kọ́ládé kọ́ládé ọkọ ọmọ mi ẹ wọlé wọlé. Ah, ẹ wọ́n wọlé ẹ wọ́n wọlé ẹ wọlé wọlé. àní ẹ wọ́n jẹ wọlé ẹ̀ mọ̀ bọ́ńtà n ò lè wọlé àì lè wọlé torí inú ń bí mi lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ inú mi ń ru bí omi òkun inú ń bí mi ju kí n sọ pé mo fẹ́ ó ń sá ó ń la gàrà ó ń sán bí àrà gidi ni tí n bá sì ní kí n wọnú ilé yìí ilé lè jò kó lè o jà. ẹyin fẹ́ wọlé yìí ṣé tẹ̀lé ọlọ́run kó ṣàánú wa ni gbogbo àti ẹni kan tẹ̀sán yẹn òótọ́ ọ̀rọ̀ ni ó sì tọjọ́ mẹ́ta táwọn àgbọn ti nìna bíbáyìí àmọ́ bẹ́ẹ̀ sọ pé ó ẹ ò ní wọlé torí pé orúwọ́ máa mú ẹ̀yẹn mo lè tan jẹnẹrétọ̀ fún ẹ o ìyẹn ò sí wà lábẹ́ o. olóòba ò bó mo ṣe fẹ́ pè báyìí nísìn àbí títí dákú àkálù ló wá fẹ́ jí. màmá màmá tí ẹ bá fẹ́ gbé òkú àníkẹ́ ẹ sọ fún pé aṣọ mi tó kó kó bá dá aṣọ mi padà tí ò bá dá aṣọ mi padà màmá ń pa o ẹ ẹ kò sí wàhálà èmi gan fúnra mi náà arú ẹ ti ń sọ mi láti bíi ijọ mẹ́ta ẹ tó bá irú bó ṣe ń bọ̀ yorùbá dẹ ti bá mu dání àti pé òun fẹ́ rí mi tó sunkún òun fẹ́ rí mi òun fẹ́ rí mi òun fẹ́ rí mi ẹ wọn dẹ ti bá mi mu dání èmi á lè wo arú ẹ gan sọ èmi náà fara mi. èmi náà mọ̀ kò mo ti gbéra mi láńdíkàpù ọlọ́run máa ń gbọ́ èyàn tó fẹ́ wọ aeroplane láti dúmọ̀tà lọ sósòdì ni ní òsì lè sùn irú òróǹbòrò ni ìyálọ́mọ ju àṣàṣì àpólà n tí mo fẹ́ sọ ipe ọmọ yín àníkẹ́ tẹ́ ẹ̀ bá fẹ́ kí n fi òkú ẹ̀ ránṣẹ́ tẹ́ ẹ̀ bá fẹ́ kí n ní òkú ẹ̀ lọ́rùn ẹ sọ fún àníkẹ́ wípé aṣọ mi tó kó kó bá ń dá padà bí bẹ́ẹ̀ kọ́ ń pa o. àníkẹ́ yàlè ń pa o. àníkẹ́ yàlè njẹ́ òun ló bẹ̀rẹ̀ yẹn èmi yóò máa kí yàlè kẹ́ kí ló ṣẹlẹ̀ ìgbà wo ló bẹ̀rẹ̀ yẹn. ìyá ẹ ní mo lọ mi fún ẹ ti ń lọ mi fún bí mo ṣe wà nítorí òru ni mò ń wí ìrù lẹ́yìn sọ ṣùgbọ́n tí mi ń sọ fún yín ni pé ọmọ yín ànìkẹ́ tí ò bàbá ń kásọ mú wábi tó bá kó sí ń padà fòkú ẹ̀ sí yín. Eh, eh, eh, kọ́ládé kọ́ládé èèmọ̀ gbé ọ̀rẹ́ gbàmí aládùúgbò kọ́ládé ló pa mí ló pa mí aládùúgbò. Ìbàdàn Ìbàdàn ṣálà wá Ìbàdàn láwà Ìbàdàn láwà nìbàdàn àríjàyè. Gèdè ṣó ṣó ṣọ́ọ̀dì e. ìdí ṣó ọmọ Ìbàdàn àbí báwo ni. Àbí báwo. Nìbàdàn láwa o tàbí jàyè o Ìbàdàn ṣàlàwà síbẹ̀ làgbàdàn ṣàlàwà pé màá. àṣàpátí o. àràbà lọ́wà ní olúyọ̀lé ògúnbọ́lá. àràbà lọ́wà ní aṣọ̀rò lágbèlú. àràbà lọ́wà ní. Ìbàdàn ló bọ̀ ká ṣòwò ká jèrè ajé dẹ̀bù gbájẹ aṣòwò kájèrè o ajé dẹ̀bù gbájẹ ìlú tó dúró téńté sódò ṣe. kí ẹ rọra ẹ rọra kẹ mọ ara yín mọ bí ẹsẹ pé ìyàwó yín lẹ lọ bí ló bá bẹ ṣe lọ. Ah! ta ló ń tún bẹ lọ bá bí mo ṣe ń lọ yìí.

aṣọ sẹ́ẹ̀mọ̀ ń pa ẹ̀ n tó sojú mi kò. èèyàn sì ń ẹranko ní wọ ẹ̀rí pààyà ní wọ̀ọ́rú ẹ̀. gbogbo aṣọ náà ṣe àwa jẹ́ kíkì èkìsà báyìí. níbo ti ya. nígbà ẹ bá pé èèlà kìsà kí wàá ní nǹkan wọ. ẹ ó ṣe wá jẹ́ aṣọ ọkùnrin nìkan lẹ kó jọ àwọn aṣọ ti yín ń ah! àníkẹ́ ó fi àpótí ó fi gbẹ́ pààrọ̀ ikú pa ibọ́kùnrin lẹ́yìn pera yín bọ́rọ̀ bá rí báyìí ẹ fọ̀rọ̀ lọ á fún ìmọ̀ràn àwọn àgbẹ̀sẹ̀ tẹ́ ẹgbẹ́ tí ò ní di kínní ẹgbẹ́ tí yín wà. ìmọ̀ràn yín mọ̀ dá o kódà ó tún ṣe é tẹ̀lé ebi ẹ̀ mọ̀ pé mo kàn máa wò yín ní ìmọ̀ nílà àkáyé báyìí. àlàkáyé ń bẹ lórí mi. àkábíyèsí ah, ọlọ́run ọba kò sí ẹni nílà káyè. olórí ká mọ̀ wo ti sításọ̀ jọ́ọ̀jì. àyìn ò ṣe jọ́ọ̀jì ọpọlọ ọ̀rẹ́ kékeré labẹ́rẹ́ kẹ́rẹ́kẹ́ sẹ́mi mi adìẹ. ẹ mọ̀ fà wàhálà kan sẹ́ẹ̀rì ẹ̀yà mọ́jà o ẹ mọ̀ fà wàhálà kó ti ara ni. Ìbàdàn làwa wà ó dájú olùyọ̀lé ọba jòrò sùn Ìbàdàn níbàdàn sọ̀rẹ́ àdìrán ní lógun ìjà gbóró ní ìjà gbogbo Ìbàdàn ẹ̀yin lọ máa gbọ́ sáṣá mọ̀ sáà gbọ́yàyà ọmọ ẹ̀yà òkè kúkúrú ní bàbá yìí tẹ́ bọ̀ sábàrí o igbó kúkúrú lẹ̀ ti pọ̀. agbowó èèyàn mi. ibi ìlò tó wà tó tó ti ń jayé gbogbogbò ó sì tó ti palẹ̀ lọ aró tó tó báyìí torí ọlọ́run dúnà alówólé mo fẹ́ bí wọ́n béèrè kan o dúnà ìṣẹ́jú mélòó gan-an ló fi mọ iṣẹ́ lójúmọ́. Ah, èmi ti ṣiṣẹ́ lọ́rùn wọn á gbowó láyé ni ẹ̀yin iṣẹ́ ń irinṣẹ́ mò ń ṣe mm. inú òrùn burúkú yìí wọ́n rìn kiri ní táìmù báyìí ó ah, ga o. bọ̀dà o ṣe bó ni alówó ń lé jẹ́mi náà gbàgbó kan kí n mu àbíbò. kó o gbàgbó kan ah, irú ìrònú wo nìyẹn torí pàtó jọ ń ṣiṣẹ́ kan náà sí i o rò pé àtijọ́ wà àjọ wa o ọ̀rẹ́ hmm? má là o ah. ìyàtọ̀ wà nínú ìrìnàjò wa o mo jù ẹ lọ mo pọ̀ gan jù ẹ lọ o ó fẹ́ gba bí ẹ̀kọ́ ṣe o lè dá mú fúnra ẹ o lè jókòó lọ o lè lọ bí apalọ kò kò dá gba bí ẹ̀kọ́ máa mú kí ló wà nù kí ni kò fún lọtí kò tó kó máa sọ̀rọ̀ sí tó fi ń sọ tó tẹ́lẹ̀ náà. ẹ olóye wàá mọ tí lọ change aṣọ burúkú yìí kó padà wá bá mi olè wọ aṣọ ìjókòó tì mí àwọn èèyàn mọ̀ mi èèyàn gidi ni mí bí báyìí ṣùgbọ́n alówólé aṣọ sẹ́ni mo gbọ́ yìí. èmi ò fẹ́ mọ nǹkan tó wọ. yorùbá náà ló pò wé wípé ìdí sẹ́ni lèèyàn ti mọni lọ́lẹ̀. sọ sẹ́mi ni àwọn èèyàn tó bá ti rí mi náà wọ́n ti gan-an ó lè lè ba tiẹ̀ jẹ́ ẹjọ́ ẹ pọ̀ lọlé kó lọ change aṣọ kó wa mọtí tó bá dẹ̀ pọ̀ mọtí kó fọ́kín kombi. ó mo ti gbọ́ngbà náà ẹ a pé èmi ò padà sẹ́nu iṣẹ́ àá lọ máa bá ṣe mi lọ. whatever tó bá dijọ́ mi a máa mọtí. bàbá yìí move. kéde ṣó ṣó ṣọ́ọ̀dì ṣó ti rìn ẹsẹ̀ ti là. kí ni ṣó ọmọ ìbàdàn àbí báwo ni àbí báwo. ọlọ́run báwo ni ọ̀bọ ṣe yan rí sí ìnà kí ó yàn ṣebí ibì kankan náà lèmi àti alówónlé láti yan orí iṣẹ́ kan náà ládìẹ tó jọ ń ṣe báwo ló ń ṣe wá ń ṣe tiẹ̀ ọlọ́run tí àṣírí alówónlé fi ń bò tárówónlé fi ń rówó náà tó fi ń rọ́wọ́ yọ láàrin ọ̀rẹ́ láàrin ẹbí láàrin àdúgbò ọlọ́run ṣàánú èmi náà ṣàánú èmi náà kémi náà máa rọ́wọ́ yọ bí alówó ńlé kí n máa rówó ná bí alówó ńlé fàánú gbà mí ọlọ́run. ìbàdàn láwà. Ah. ìbàdàn láwà o ìbàdàn láwà o ìbàdàn ṣáláwà ìbàdàn. Gbàgbéjà Ìbàdàn ṣálà wá wà Ìbàdàn láwà o. gbogbo ará àdúgbò gbogbo gbogbo ará ilé ó ti ṣẹlẹ̀ o ẹ má jẹ́ kí kọ́lá pàpọ̀ mọ́ mi o ẹ ṣàánú mi o. ará ilé ará ilé ẹbí onífojú sunkún ọmọ láyé mi ẹlẹ́dàá eh! mi ò ní jẹ́ orúkọ ọmọ. Àríkẹ́ Àríkẹ́ bí ló wà ọkọ ẹ dà ọkọ ẹ ò tí wọlé Àríkẹ́ jíjẹ jíjẹ jíjẹ jíjẹ jẹ ká máa lọ jẹ ká máa sá lọ jẹ ká máa sá lọ jẹ ká máa sá lọ Àríkẹ́ ọkọ ẹ dà ọkọ mi. kọ́ládé tí kò lọ́dọ̀ mi ó ń lérí gidi ni ó ń tó ń bá mú àníkẹ́lẹ́ ni òun máa pa òun máa dúnbú ẹ̀ ní oníṣẹ́ lòun bá àníkẹ́ níbi tó ti ń yàlè tóun ká àníkẹ́ bẹ́ẹ̀ tó ń lu wà wò wà tó bẹ̀rẹ̀ sí lọ àníkẹ́ bí àṣọ òfin. ẹ wọ ife fíìmù lè jàre èmi yàlè bóun ní gbẹ̀yìn pé nǹkan ṣe kọ́ládé kọ́ládé ó ṣe wá bá yín wà fẹjọ́ yín wà fẹjọ́ mi sùn yín pé èmi ìyàn àlé níbo mo ti yàn àlé bo ló ti ká mi. Ah! Ah! ìwọ ọmọ yìí ìwọ ọmọ yìí kéèyàn bá wọn sọ̀rọ̀ kó gbọ́ kó wá sí nǹkan tó dùn tó díje díje ká máa lọ. lọ́bọ̀ ìyàn àlè tó bá lọ níbi ìbàyìí kó má lọ kọ àmì jíjò ìbọn ló wá lọ ó lọ wá bọ gidi ni o. níbo wèrè ti fẹ́ rí ìbọn gbà. ó ní orí ẹbí tó ti lù ẹ tó bẹ̀rẹ̀ sí nílò bí aṣọ́fin gbà gbò tó orí ọmọkùnrin yẹn tó ń gbó ẹ tó bẹ̀rẹ̀ sí ní fún ẹ̀mí aṣọ. mi ṣé ó sì dá yín lójú pé ntí kọ́ládé wá bá yín sọ ni àbótọ̀ ni ntí kọ́ládé wí ọ̀tọ̀ ni ìtẹ́yìn wá wí fẹ́mi. ẹ ibo mo ti yàn lè ìgbà wo ló sọ fún pé mo yàn lè gbó lówó dọ yín. a ní òjìdè kò jẹ́ ká wà lọ. dídé mi ní fojú sùn kọ́ mọ́ jíjẹ jíjẹ jíjẹ jíjẹ jíjẹ. mẹ́yìn ah, mi ìyàn àlè kọ́ládé ò lè wá bá yín kó sọ pé mò ń yàn ìlàlè mo ló ti fẹ́ wá pa mí. ṣé mọ́ bẹ́ẹ̀ ni níbo ló ká mi mọ́ inú ilé mo wà níbo ló ká mi mọ́ ibo ló sọ pé òun ká mi mọ́. ẹ ẹ kọ́ládé ni mò ń sọ fún ẹ ó wá sílé ọ̀dọ̀ mi ó dẹ̀ sọ pé òun máa pa olóun máa pa àníkẹ́ pé ipe torí pé àníkẹ́ kọ́ òun ká báyìí wọ́n dẹ̀ ń ṣe kiri wọ́n bẹ̀rẹ̀ sí ní bò náà bò náà lù ú náà fà á náà wọ bí aṣọ òkè ó bínú gan tó gbé ń tọ́ báyìí bí ìgbà pé ṣọ̀gbọ́n fẹ́ jáde. mọ̀ èmi ìyàlè ìyàn àlè bóyá ọ̀tọ̀ ni tó sọ fún ọ̀tọ̀ ni tẹ ìyàn àlè ìyàn lọ́ọ̀bì kankan etí ìyàbá tiẹ̀ bọ́ bóyá sọ̀rọ̀ ṣe fi yẹ gbọ́rọ̀. àníkẹ́ni tètè mi má tẹ̀rẹ́tì mi àníkẹ́ jàánú mi torí ọlọ́run má lọ kọ́dà mi jẹ́ kí n tètè tẹ̀lé mi má kọ́dà mi àníkẹ́ má kọ́dà mi tẹ̀lé mi tẹ̀lé mi. Ìbàdàn la wà Ìbàdàn la kan ilé olúyọlé. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mo ti ń gbẹ̀yìn látọ̀ mi ẹ gbọ́ pé mo pè yín. ìgbọ́ ìgbọ́ ẹ fẹ́ ra nǹkan. ẹ ẹ ẹ wò. ṣé góòlù ni àbí kúpà. ẹ. ṣé góòlù lẹ fẹ́ rà ni àbí kúpà. àbí díẹ̀ ni lẹ fẹ́ tà. <laughs> ṣàrẹ́ mi ládùúgbò yìí kò eh. sẹ́ni tí ò mọ̀ mi ẹ tẹ bá gbọ́ èmi náà máa ń pè ní ẹ wò. náà máa ń pè ní kíni. ẹ ẹ dákun ṣe tí mo sọ̀rọ̀ kí mo fẹ́ fi ṣẹ́wọ́ yìí àní kí ni tẹ́ ẹ fẹ́ gangan kí lẹ fẹ́ bẹ́ẹ̀ eh, èmi kì í ṣe pé bóyá èmi fẹ́ mo fẹ́ ra nǹkan kan àbí mo fẹ́ ṣe nǹkan kan mm. ṣé rí bí mo ṣe ń wò yìí tẹ́lẹ̀ bá pariwo ará góòlù o ará kúbà káàkiri gbogbo ará àdúgbò yẹn gbogbo ẹ̀rí èmi máa ń ṣọ́ yín ni máa ń wò yìí mo wá wo lọ́kàn mi pé tí bá fi lè follow yín mo mọ̀ pé nǹkan ẹ̀lẹ́ ọ̀hún follow mi pé tí bá fi lè follow yín kan pé kémi náà kọ́ iṣẹ́ yẹn kan pé kémi náà máa bẹ̀rẹ̀ sí máa káàkiri kí máa ṣe iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ẹ fẹ́ kọ́ iṣẹ́ yìí ẹ kọ́ iṣẹ́ yìí. ta ni ẹ fẹ́ kọ́ iṣẹ́ anagóòlù anakúpà <laughs> ẹ wo èmi ò kì í ṣe ọmọ ìlú mi o ìjẹ̀búlẹ̀ mi o ọmọ ìjẹ̀búlẹ̀ mi ìjẹ̀bú gidi táwọn ìjẹ̀bú gidi sọ. ọ̀rọ̀ yìí ti yé mi ẹ ṣe rí àkọ́kọ́ ná aláàbò ara ìkọsẹ̀ wa gbajúmọ̀ ní sí mọ́ ṣiṣẹ́ wa ọ̀lẹ́ ò lè kọ́ olóṣì òsì lè kọ́ ẹ wo òríwọ̀ ọ̀run báyìí ni àti pé èló gangan lẹ ní ìpamọ́tẹ́ ìfẹ́ tajà yìí ẹ débi débi pé ẹyin títún wà sẹ́yìn ní ìṣòro àmòdì ni tí wọ́n bá wá pé ìpín ọ̀fẹ́ rajà bó lẹ́sẹ̀ gbọ́ bó lẹ́sẹ̀ dá wọn lóhùn. Ah, ẹ ṣe ọmọ ìjẹ̀bú lè mi <laughs> ọmọ ìjẹ̀bú ni ìjẹ̀bú lè mi ti wá bí ó ṣe ọmọ ìlú ń bí gangan ìjẹ̀bú lè mi ti wá ṣé ìjẹ̀bú lè yín náà ni. tí wọ́n bá fẹ́ ra ọjà hmm. tí wọ́n bá ra ọjà yìí bó lẹ́sẹ̀ dá wọn lóhùn ẹ wò ṣe rí ẹyẹ fígbó tó kù ẹyẹ fílẹ̀ fọlọ́wọ́n bá o ṣó ti yẹn nísìn ọlọ́run tó dára bí eléwé ó ti mọ ọkọ̀ tó máa jẹ́ o ṣó ti yẹn tí bá ti kọṣẹ́ lọ́wọ́ yín tẹ́bi tí mo ṣẹ́ tí mo tẹ̀lé yín kákàkiri tí mo bẹ̀rẹ̀ sí ní wá gbogbo àwọn kọ́sọ́mà láti ẹ̀yìn ti yín kò sí wàhálà o bẹ́ẹ̀ mi ṣe máa ta tèmi ẹyẹ fi yẹn lẹ̀ fọlọ́wọ́n bá o. bẹ́ẹ̀ ta ti yín kí n fílẹ̀ fọlọ́run kí n ẹ mọ̀ bọ̀ lọ́rọ̀ yẹn kẹ́ ẹ béèrè ìsọ góòlù kẹ́ ẹ náà béèrè ya àdìbò èmi mò ń jẹ́ bẹ́ẹ̀. ẹ kò sí wàhálà tẹ́fẹ́dé kájú máa lọ lẹ́nu náà kò ṣe ti bẹ̀rẹ̀ èmi náà ti rẹ̀ díẹ̀ jẹ́ ká máa lọ. jọlọ bó sólú ayé ọ̀nà obìnrin ń jà bẹ́ẹ̀. tó bá di ní ọ̀la hmm. ẹ wà sísọ góòlù lọ́ràn yàn ẹ wà béèrè ya àdìbò èmi mò ń jẹ́ èmi tí mo dúró yìí ìyá àdìbò nísọ góòlù lọ́ràn yàn ọ̀rọ̀ yàn. ọ̀rọ̀ yàn. ọ̀rọ̀ yàn. kí n wá yín wá síbẹ̀. ẹ kò sí wàhálà. ẹ ṣe ẹ tètè mọ lọ. orí àbọ̀ orí àbọ̀. abẹ́ẹ̀ ni tí mo fi ṣe. ara tó lọ ara kú pa o. ẹ ẹ wò ó kí wá sọ̀rọ̀ yàn. ara bí ẹni etí kan. a ní ṣé kí wá sọ̀rọ̀ yàn ni. ó ní wàhálà. ẹ̀yà òkè tó dúró lè bàbá yé tẹ́ bọ̀ igbó kúkúrú lẹ tí mo dógun àgbò dúdú la fi mọ̀ sábàrí ewúrẹ́ dúdú ni wọ́n mú mo lógun màrímà kọgun ìbàdàn lójú ìlú àjàyí ìlú ìbíkúlé ìlú ògúnmọ́lá olódòpó kẹ̀ríkẹ̀rí lójú ogun ọwọ́ kẹ̀mẹ́rẹ́ ìyá àgbàlógún mọ́lá jọ kúta pẹ̀lú ìlọ ìbàdàn ìbàdàn olúyọ̀lé o ìbàdàn làwa wá ìbàdàn tiwa. Hey ilé olúyọ̀lé ìbàdàn làwa wà ó dájú ẹ jẹ́ adébáyọ̀ kágbà bẹ́ẹ̀ o ìbàdàn làwa wà ó dájú agbègbúdú ni wọ́n yé bọ̀ sábà gbẹ́dẹ́gbẹ́ ni wọ́n mú bò ní ìta bàbá mi bí ọjà kí wọ́n ránṣẹ́ pọ̀ sábà ó pààrọ̀ kí yí kí bàbá yín ránṣẹ́ pọ̀ lógun ìbàdàn ìbàdàn wa máa ṣòwò bí wọn bá ṣe ń ṣòwò wa máa jèrè ìbàdàn a máa kó ní mọ́ra ìbàdàn ṣẹlá àwa tá a gbé. arẹ́gbẹ̀wò ara tẹsẹ̀ ìjọ ní góòlù. ara góòlù ara púpà kílẹ̀ yín mo tún dúró dènù lé látẹ̀ká mo bá tẹ̀ kọjá mi. ẹyin náà bọ́ọ̀lù mi ṣe wá fẹ́ mọ̀ ọ̀dà kí ni ẹ fẹ́ gangan ọjà tó bá fẹ́ tà nìyẹn mọ́ kọjú mọ́ ìgbà míì àwọn àwọn òrìn kan wà tó pé kò yẹ kó kó kó kúrú yín kẹ́kẹ́ mọ́ rìn ibà tí ni ẹ mọ bínú lẹnu yín tó wá ń rẹba yín lẹsẹ bẹẹ sí mọ fèsì rúrọ rí nù kí ni tẹ ẹ fẹ́ gangan. kí n wá mọ sọ lórí ọjọ́ ní tẹ jẹ tẹ mo tí mo fẹ́ gbélé lọ́wọ́ tí mo fẹ́ jẹ kẹ ẹ rà ń bẹ àbísẹ ẹ ẹ ra góòlù ẹ ra kúpà mọ ni. ẹ mọ bínú mò ń rà ní tí ìlọ́nà mi ní ìlọ́nà mi ní níyàn lé epo. mo fẹ́ ta góòlù mi. Mm-hmm, ń dà. góòlù tí mo fẹ́ tà fún yín bó ṣe wà yìí kò lè wà lè jẹ náà inú náà ni ó mọ gbé irun gangan ni náà. one twenty karat wọn ẹ jẹ́ ń wò ẹ síwọ́ ń bẹ̀ iná ilẹ̀ kí ah, ah, ah. àwa ni góòlù èwúwo sọ́wọ́ náà. mo ló wọná ẹ má fẹ́ yín bó. ọwọ́ náà irọ́ ó ti ní bàbá tí orí àwọn lọ wà. Eh, ṣé yìí nìkan lẹ ní àbùtù kùnlé. ó kùnlé ṣùgbọ́n ilé nìkan mo fẹ́ ta. mo lé yín kí ló tẹ fẹ́ mọ ilé ọ̀dọ̀ mi ṣe eh, fẹ́ wá eh, jí ni ṣe fẹ́ dà lólè mi tẹwọ fẹ́ ṣe mí jàǹbá. kì í ṣe mi ẹ̀hún èlò fẹ́ ta àti pé ṣé góòlù nìkan lè fẹ́ ta ẹ̀ta sọ ẹ̀ta kankan. góòlù nìkan mo fẹ́ ta. èló ni. ọlọmọjà ní ṣòro lójú ayé mi mo sì ń ta àwọn nǹkan. kẹ́ni. ẹ ó rí bákan. èló lè fẹ́ tẹ ẹ dákun. ẹ sá fún mi one fifty ẹ sá jí kí n. ṣé one fifty naira. bóyá one fifty kọ́bọ̀ ni one fifty thousand. kẹ́ni ṣé ẹ fẹ́ ta lé yín náà mọ́ ni àbílẹ̀ nìkan ṣé yìí nìkan wá. ẹ mọ iye gíráàmù ní ìsinmi ẹ gbà lọ́wọ́ ẹ dákun ọmọjà ti kúrò níye tí ń ta ẹ wo àtẹ̀sán àtẹ̀wá rẹ̀ kà mọ́ pẹ̀ lórí ìdò twenty thousand ṣe fọ́ọ̀lù abẹ́ fọ́ọ̀lù wọn bá tèmi. àbó ṣe wà tí n bá fẹ́ ta ẹ̀yìn lè ta ẹ̀yìn lè ta lẹ́dà hundred thousand. ẹ mọ ọmọ rẹ ọ bá gba thirty. níbẹ̀ lágbàdo ṣàbà sọ pé màá bó wà ó. ebi owó wa tó di ẹ̀túnra mi yín o kò sí èyàn tà nǹkan ní rí o sínú orí ibú fa. Ah! ah bí ìbá ti kò mú mi ìtura ẹ ṣáà fún mi ẹfún fọ́ọ̀tì. kò lè lọ jù bá ń lọ mọ́ sókè tó bá níṣòro lẹ́yìn ló rà ayé ni. irọ́ o ẹni tó bá fẹ́ tà tó tún rà mí ni ẹni tí ló bá sún. agbóhùn ilé ìfọ̀ tí ó dẹ̀ five thousand. one thousand torí pé sáré lé mi káàkiri if you ló jẹ́ forty one ẹ fọ́ọ̀lù àbẹ́ ẹ fọ́ọ̀lù ẹ̀yin náà sáré pọ̀ ọjà tó bá ti jọjà kínní báyìí olúwa rẹ̀ mọ́ fínú báàgì ọmọ rẹ̀ di yẹ̀pẹ̀ ẹbí ó gbowó yín ṣé káàsì lẹ́fẹ̀ àbí transfer. transfer. èyí tó bá ti rọ̀ yín lọ́rùn àbí torí transfer ò ní ṣe fíkà káàsì. báńkì wo lẹ̀ ń lò. Ìbàdàn láwà. ṣe fàájì sí mi lọ́rùn o ẹ ṣe fàájì ẹ bá mi náwó o ẹ bá mi náwó mi o. báwo ni mo ti sọ fọ́ọ̀rẹ́ mi pé owó wà lówó ẹ̀ kí kó má ti ju ara bàbá mi. àwa dẹ̀ mọ owó náà dáadáa. trust them. <laughs> ṣé ẹ wá ní dẹni tí ìṣẹ́jẹ́ kiri wà lè kó wa. ẹ kú jókòó. yà ẹ lẹ. iṣẹ́ ló ṣe é dá ṣe owó ṣe gbá. ẹ bọ̀ lùdúmọ̀ yẹn ẹ jókòó. owó burúkú ń bẹ lọ́wọ́ mi ó lè fẹ́ kẹ́ ẹ bá mi náà. lóòótọ́. owó yẹn pọ̀ débi pé ó yarọ kò lè rìn bí ẹsẹ̀ yín tí ó balance yìí ni ṣe fẹ́ gbọ́ ẹlòmíì máa wà tó yẹ kó máa lówó owó níwọ̀n lára ẹ̀ èèyàn lè bá mi jókòó kí tébù rí bó ṣe rí yìí o màá ti fi lẹ́pọ̀ tí màá ti fọ̀nà rókà màá ti fi agbádá màá ti fi dírun n tó wà lẹ́yìn tó pọ̀n owó tó yẹ pé tágbà bá wọnú ẹ̀ ó lọ lúwẹ̀ ní ó lọ fàájì ní a jáde padà ẹ má máa ń bí mo ṣe múra o mo lówó bọ̀rọ̀ kìnní mo tún kó olówó gan mo ti dọlọ́rọ̀. Ah, ah. ẹ̀gbọ́n wà lẹ́gàn ṣe rí ẹ mọ̀ pé irú ẹ̀yin kan báyìí wà tó yẹ pé bẹ́ẹ̀ sì wà síńjì tó wà lọ́wọ́ yín bẹ́ẹ̀ sì mọ̀ náà ayé lè mọ̀ rí súra rẹ̀ torí bí mo ṣe wà ìrìn ló lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe pa gbogbo sáàdì torí ti ń jẹ lọ ní ti fi run kí wọ́n fúnra mi n tó bá ṣe tilẹ̀ ní ògbé ah, ọlọ́run ní mọjọ́ tẹ̀ ti yọ ṣéèpù yìí ó tó máa fọwọ́ bá ẹ ẹ ọlọ́run dá yín dáadáa o <laughs> ah, ó ti pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ó gbọ̀ gbọ̀ gbọ̀ ó gbọ̀ jù ó fi ibi ó gbọ̀ wá ah, ó ń sẹ́mi ni kí lẹ fẹ́ kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. sí ti ó burúkú ti wà lọ́wọ́ wọn tó lè dáná yẹn kí ká bá wọn náwó burúkú yìí àwa dẹ̀ mọ bó ṣe náwó burúkú nínàkúnà. <laughs> ọlọ́run jẹ ọlọ́run jẹ òde afẹ́ yìí. àmín. ṣúra yín ò ní parun. àmín. tí bẹ́ẹ̀ lára yín ò ní tán. àmín. kò tí ẹ̀ lè tán yóò mọ pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ jújújújújú. <laughs> ẹ jọ kí ni kí ni tẹ́ fẹ́ jẹ ẹ jẹ bí pepper soup. ẹ bóyá kan fún wa ní tútù plate àbí. bẹ́ẹ̀ni ah, méjì méjì fẹ́ni kọ̀ọ̀kan ẹ̀yin ń kọ́. ó fún aráhùn dín kọ́ pé crate kankan wá. ó ẹ jẹ́ fún yín bóyá bíi four four plates ah. bẹ́ẹ̀ ni ó tóbi ojú bẹ́ẹ̀ tó wà lẹ́yìn pọ̀ lóòótọ́ ah, tó wà lẹ́yìn pọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ báà ẹ̀jẹ̀ kan kan sí kírètì wà ń béèlì béèlì ẹ̀gbọ́n tí èèyàn bá sọ̀rọ̀ tí èèyàn parọ́ mo ní owó ah, o màá dẹ̀ jẹ oyún lójú ṣé ẹ fẹ́ gbọ́ ibi tí owó pọ̀ dé tọ́lọ́ ń kẹ́mi dé mo sì wà mo ní ká gbé kesẹ́sẹ́ nìkan ṣe kó sì pàmánẹ́ǹtì kẹ́ ẹ má yàrá mọ́ wow wow ọlọ́run ti fi yín sí amẹ́ríkà yín bí mo ṣe wà yìí equation yín ti balance kí ni kí ni ká tó kọ́ wa. mi náà ti wà ókè aṣọ lákọ́lé yan lá o. bá a ṣe mọ́ rí ìrìn wa rí owó burúkú ń bẹ lọ́wọ́ wa wọ́n sì nígbèrè kan wọ́n bá báwọ́ lówó kòkó gan-an wọ́n ìmọ̀ ìmọ̀ ọ̀nkó ẹjọ́ ṣé mo lè rí yín ní ìṣẹ́jú kan. ẹ fẹ́ rí mi ẹ̀yin girls ẹ jẹ́ mú bọ̀. kò sí Ah, báyìí orí bàjẹ́. ẹ rọra gbà. ẹ rọra ẹ má ṣe kò sí lórí tí mo ti yóò kọ́ lọ́wọ́ ìjà ní tí ó fọ́ yẹn lórí. babe a máa bá wọn ní owó burúkú yìí ìpọ́n wà lọ́wọ́ ah, ah, a máa la àti bí ni màá ti bẹ̀rẹ̀. ǹjẹ́ èrè ọ̀rẹ́. fẹ́ ní ọ̀fẹ́ rí mi ìtẹ́ ń pè mí kiri yìí wọ́n wọ́n fàájì mọ́ mi lára kí ló dé ẹ̀rọ mi wọ́n ọ̀pọ̀ rẹ̀ ní sọlá owó ni owó ló gbé ní jáde ẹ̀yin ọ̀gá ọ̀rọ̀ méjèèjì tó wà wájú mi. ṣáà wọ́n ni mo ń ṣàkóhun wọn ni mo fẹ́ wọn tí mo ẹ dákun ẹmọ bìí ní o àwa lówó ni o ṣùgbọ́n àdáta ọba àríwọ̀n ẹjọ àwọn olóńtò lóṣù. wọ́n ṣe wá iṣẹ́ wọn náà ṣe pé ìwà pẹ̀lú mi sì máa wà pẹ̀lú ẹ̀mọ́ jù kí ẹ máa fún lówó tó bá lọ. àǹtí kejì tó wá dó wá dùn mí tó pọ̀ lórí okun kan. Ah, ọ̀rẹ́ ẹ̀ ló kọ́ tẹ̀lé wa ni. ayé lásán ni ẹ dákun ẹ̀kan pẹ̀lú owó tí mo ní àti gbogbo oúnjẹ tó yẹ sí ẹnì bá bá bá lọ sọ̀rọ̀ kí n ti fún lówó kódà ẹ̀yin gan mo lè place yín lórí sálárì tẹ́ mo gbó lọ́wọ́ mi lọ́sọ̀ọ̀sẹ̀ ah, ah, mo lówó gan mo lówó tí èsì kékeré ni ẹ mọ èmi gan fẹ́ jáde ní ìsìn mo fẹ́ já sí tàtà káwọn yẹn lè máa mọ̀ pé n tó wà ní ẹ̀dọ́ ẹ gbàgbọ́ sẹ́ rí owó sùn ara yẹn ẹ mo wó lò tẹ́ ẹ bá súnmọ́ mi tán tá a wọnú ara wa ìyàtọ̀ díẹ̀ báyìí wà láàrin mi àti kárù náà. Hmm ẹ̀yìn nígbèraga ni ó yẹ ká máa pè mí lólówó ayé mi. Hmm. kò sí wàhálà máa bá yín bá sọ̀rọ̀. ó ti tán bàbá ó ti tán bàbá. tí kò tẹ o. màá tún fẹ́ ènìyàn lówó bíi fọ́tí kíní kan mo gbé jáde fọ́tí mílíọ̀nù kíní kan mo gbé jáde kúrò nínú. Ah, ah. ẹ jẹ́ ká lọ. ẹ máa wò múra mi ẹ sì gbádùn mi ẹ sì yẹn mọ̀ máa fọwọ́ báyé yín jẹ́ bẹ́ẹ̀ ṣe wáyé. mi believe pé. angels how far. ah ẹ kú àlejò wa. ṣebí bàbá ṣùfù mẹ́rin mẹ́rin mọ́ ní kankan wá. ṣé ẹ kàn pè ní bàbá ṣùfù ni àbí kí ni kí ni wọ́n gbé síwájú yín báyìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá ṣùfù yẹn máa pẹ́ mu kó tó fọ ìjà kó tó ṣe gbogbo ẹ̀ bàtí ni kọ́kọ́ gbé ilé ìwà kàṣímà fi panu lọ. ẹ wọn fi wọ̀ kan olóṣèlú láta ṣúẹ́ṣúẹ́ yìí. Um, ṣe rí aláìní yìí èèyàn gidi ni o. Mm-hmm. mo gbé e dání jẹ ah, èèyàn gidi ni ìta lọ e ta lọ sọ̀rọ̀ ń ta yẹn aṣọ àwọn kọ̀ọ̀kan ó lè jẹ́ kí n confam pé na good person ṣé yẹn ń sìn so eh, ẹ̀yin náà kì í ṣọmọ kékeré tójú bá rí mú mọ nǹkan tó yónú eh, ìwọ ló máa wà pẹ̀lú aláyé. Ah. Eh, ó sì lọ bẹ́ẹ̀ ni. dé wìtá o dé wìtá o everywhere. ẹlẹ́nu ẹsẹ̀ tẹ̀ dàbí mọ́mọ́ tán kẹyìn <laughs> náà mọ owó wẹ. ọlọ́run ìjà bá pẹ́. sẹ́yìn bí mo ṣe wà yìí orí mi kórè mo rẹ́ni kejì mi wàhálà yìí ń tọ́jú yín. ṣé wàá òkè. ìṣòro ní kéèyàn lówó láyé kó má máa náwó wọ́n já mi tí wọ́n gbé mi débẹ̀ ni lọ́wọ́ kan pé kí n máa náwó ṣé ilé ọkọ lẹ́wà rárá sí i. ẹ tí ì lọkọ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rí ẹ sì bímọ rí. rárá. sẹ́ẹ̀lì fẹ́ mi. ọ̀ọ́ ló wà ń bẹ. a kò lè dá fánikẹ́ kò lè dá ẹ sánikẹ́ ìyàwó mi ni ogun ló fi fẹ́ mi kì í ṣojú lásán. kò lè dá fún ọ lóòótọ́. kò lè dá fún ọ. àmín. <laughs> àti gbogbo rúùmù kankan bọ̀dá ìsọ bí wọ́n sì ṣètò rẹ̀ ṣùgbọ́n sí àrí tó bá jẹ́ tówó òun ló kéré ju gbèsè ayé mi mm. n tó kéré jù láyé tí n lè ráre láyé mi tí n fi kú owó ni. lórí tí kéèyàn máa wà tó bá sọnù la fi ń bi yín pé kílẹ̀ wá bóyá ń tá lè bá yín wá ni kílẹ̀ ń bá mi wá síbi àti yín jọ ń sunú yàrá ni mo ní nǹkan tí mò ń wá ò lè yé eyín àbí kí ló dé ẹ fi mí lẹ̀. láì sábẹ́rẹ́. bí èsè góòlù lẹ̀ ń wá. kílẹ̀ wí. mo ní èsè góòlù yín lẹ̀ ń wá. ṣé ìríran ni. tèmi kọjá ríran tẹ́ ẹ bá ń gbé ojú tó lé ojú tó ko àwa tá à ń fẹ́ lọ sẹ́ẹ̀lì pé mi mo sọ fún yín nǹkan ṣe mí ṣé bàbá ń gbẹ́nu to ni mo lọ́kọ yín ti lu góòlù tẹ̀ ń wá tà ó ti lù tàǹgbà ń dò. Táńkọ́ládé tà fún ẹ wò àwọn be the one ò lè dáhùn o torí ń bá èmi sáǹfẹ̀ tí kọ ebe rí pé kèsè gúdẹ ebe rí pé ojúlówó ni ebe rí pé bí wọn bá fomi rẹ̀ sí nìsín ebe rí pé yóò gbé wọn èmi ọ̀gbọ́n ju bá ń lọ èmi ọ̀wá lè sọ pé kókó ẹ̀ tọ́ta èmi fetí kọ ni ṣe ti gbọ́. ṣé mi bá wá bí iṣẹ́ lè ṣe lẹ́rìí mi. ẹ jọ lọ́nà. ṣé ẹ lè bá kọ́kọ́. Hmm. kọ́ládé mú àti séènì àti yanrìnì àti gbogbo ẹ̀ olùtàǹgbà ó ti yé mi ó fi ń ṣe pé ìta bá sọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn wọn ni sí wàhálà ìta sọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn wọn ni kò jẹ́ kí sí ọ̀rọ̀. dáṣà gbogbo ra ó gbónú balẹ̀ ìyá ẹ̀ jẹ́ ọlá àṣà gbogbo ra. ẹ kú ilé o bí wọn bá kú lé ńkọ́. ìyá àdìsá mo ní bí wọn kú lé. wọ́n gbé gbé gbé kiri lẹ̀. Ah, ah, ó ṣe láròjinlẹ̀ báyìí ná nígbà tó wá ń gbogbo ẹ̀ pẹ́kẹ́pẹ́kẹ́ sọ́ọ̀mọ̀ bó ṣe débẹ̀. ẹ̀dùn ọ̀dẹ kí ló dé tí gbogbo nǹkan máa kà yín la ká mú dòdò ká fi panu ṣe wá ní tẹ́ àrànjú wọn tẹ́ àrànjú wọn nítorí dòdò. sẹ́yìn gbogbo ètí mọ̀jẹ náà ta ni ọgbà padà kó o tún débẹ̀ kó o mú ṣé bó bìnrin ṣe máa rìn nù ìwọ àrìmọ́dàrò àrìmọ́tọ́ ọmọ rìn bíi síbi òǹkè kì àrìmọ́dàrò ah. bíi síbi òǹkè ah. bí wọ́n bá gbọ́n ni tó ní làákàyè eh. tó o dáná oúnjẹ ilé ìwò tó jáde gbogbo àwọn ni wọ́n bá ń ra dòdò mọ̀ ń wọ́n jẹ oṣù tó dé náà wọ́n náà ń ṣe bí ìyàwó ilé. ẹ eh, ṣé mo ti wá ní n ò ní dáná ebi ìsàtì ẹ̀ka fi nǹkan kan ronú ń fi kàkà panu náà tó lọ dáná. ó yẹ kó fi nǹkan ronú wọ́ọ̀tá ń bí ọ lọ òpònú ayírada ọ̀ọ́tá ń bí ọ lọ agbàjọra àkà bébí bá ti ń pa yín lẹ́mọ̀ ìwọ òfun gígùn nìyín bébí bá ti ń pa yín lẹ́mọ̀ ọ̀rànjú lẹ́mọ̀ sọ̀rọ̀ lẹ́mọ̀ ṣe bíi kínní. bẹ́ẹ̀ ni ìfúntọ́ bá fi te búlù wọn o ṣe ní mọ̀ pé ó ń fún gígùn ní mí èmi kọ́ èmi kọ́ ló ń bá wí àwọn tá a jọ jẹ́ gbẹ́lé bọ̀dá kàmọ́ ló ń bá wí. ó kù sí yín lọ́wọ́. bọ̀dá kàmọ́ tí wọ́n dúró di afamíjọ́ lọ dáná rẹ̀ àwọn ló ń bá wí. Ah, ah, ẹ dúró náà sọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi. bí o bá jẹ́ yín o sẹ́nu ń bí yín sí mi tẹ́lẹ̀ ní kí ló ṣẹlẹ̀ ẹ má nu èmi lọ́rọ̀ kí ló dé gan-an. inú ń bí mi ìyá àdìsá tó wáyé pé tó fẹ́ gbọ́ nu eh. inú ń bí mi. ẹ kí wàá ní bí yín nu tí bá bí yín nu ni kẹ́ ẹ sọ o. nítorí béèrè nu toríjọ èmi lọ mú ọ nílé yín gbogbo èrò ọkàn mi ni pé mo fẹ́ álọ́ọ̀mù lóbìn tí ó jò mi ìlú ọmọ tòrò. ṣé mi wẹ̀ pé gbàdúró mo fẹ́ tí ọmọ adomiru bínú lè ṣe tó eh. kò tó ó dàrú ìṣẹ́jú kan ah, ah. àìkán tó wá wú ọ sòsòsòsò wọn ló lè tulé ayé. ẹ dákun kí n mo ṣe tó tùlé ayé tó dàrí ọlọ́run àtẹ̀sù. ẹ bá kí ni mo ṣe tó yẹ tó báyìí tẹ́ fi yọpọ lára mi tó tó báyìí. èwo ni ti ọkọ tọlọ rèé jí góòlù ìyàwó rẹ̀ ta tọlọ gbèbòrò fún yàwó òtó àlọ bá yà ìyàwó náà olóyè ọkọ rẹ̀ lọkàsọ ta kí ló dé kí lọ fẹ́ gbà ń bẹ. ìtẹ́ fi mọ̀ pé olókùn làkàyè ni nítorí yẹ kẹ́ ẹ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ fi ń parí ṣé bóyá kí wọ́n bẹ̀rẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ni ṣé láàrin èmi àti yín nítorí ọ̀ǹtànà bíi ṣé nǹkan dáadáa ni kíyàwó mú aṣọ ọkọ rẹ̀ kókó fún pààrọ̀ kéègbà pààrọ̀ nígbà tó sì ṣẹlẹ̀ bá ń tí mo rí mo pa ah, tí gbogbo nǹkan báyìí ọ̀dà láàrin àdúgbò láàrin ilé ọkọ rẹ̀ náà wàá rè olókùn làkàyè náà mú góòlù òkúta ó ló fẹ́ gbẹ̀san ṣé tí n bá rí tí n bá sọ ṣé ó ní láburú ni ṣó ní láìfi ni pé mo rí nǹkan mo sọ ṣé n tó dáa làwọn méjèèjì jọ ṣe ah, ẹ wá múra kankan bí olójú kan ṣènáwó ní ìsìn ẹ wá nú mi lọ́rọ̀. àmì ah, ònà ọlọ́rọ̀ èmi ọ̀nù ọlọ́rọ̀ ọ̀rọ̀ máa ń nu ẹjọ́ rẹ kọ ah. ah, bẹ́ẹ̀ ni ẹjọ́ ta wá ni o eh, eh, ó ṣe ń kọ sẹ́jọ́ lọ́wọ́ ẹni ọjà tí ò sí wọ́ mm-hmm. ẹni ọ̀fẹ́ ẹ̀gúsí ṣe ṣe dáná mọ̀ ńlọ yà á bi. àti kí tó wá ni. èmi lọ yẹ ń wò pilẹ̀ rẹ̀ eh. bẹ́ẹ̀ ni sọmọ pé ńgbà mo lọ dáná rẹ tá a lọ rí ṣe mọ̀ mí mọ́ bàbá ẹ sọ̀tàn kan tí n ò lè gbàgbé wọ́n ní wọ́n ní ìyá rẹ̀ wọ́n lò ń lọ dàrin ìyàwó kékeré àwọn àti ọkọ àárọ̀ rẹ̀ àbí nǹkan eh. mo sá ti gbàgbé bí wọ́n ṣe sọ̀tàn wọ́n sáré ló lé yẹ kó lé àwọn ṣé dandan ni kò jáfun yẹ ẹ̀jẹ̀ ìwé ìjáfun bàbá ẹ̀jẹ̀ bàbá ẹ̀ tó lè fọ̀ yàyà bó bí mọ́lẹ̀ ìwé ìjáfun ẹ̀jẹ̀. òpònú ni yín ẹ̀ ní láàkáyè bí ẹ ṣe tètè rẹ̀ ń bí pátá nǹkan oṣù ṣé ẹ rí ẹjẹ́ ìsọ kinní kan fún yín ẹjọ́ yín kọ́ o bẹ́ẹ̀ ṣe ní ẹ̀sẹ̀jọ́ tèmi èmi ti gbà lọ́nà ọ̀dọ̀ tèmi ṣùgbẹ́jọ́ tiyín náà kọ́ tí ẹ bá ṣe wípé mo ro ti ọlọ́mọ ńlá pé lóòótọ́ lóòótọ́ níjọ́ tó ọkọ mú mi lọ́dọ̀ bàbá rẹ tó ní o kékeré ìyá ẹ̀ ti gbé ọ kalẹ̀ o ò rí tọ́jú ìyá o kí n mú ọ bí ọmọ ní o kí n dúró gẹ́gẹ́ bí ìyá fún ọ sọ̀rọ̀ pé mi lè fẹ́ ọ ni èmi ò bá ti fi ọ̀ ṣùgbọ́n bí bàbá rẹ̀ ṣe ń sunkún tí ó ń gbára dálẹ̀ tí ó ń pójú àwọn ní tí ò rírí o kékeré bá ní ìyá rẹ̀ ti kọ́kọ́ lọ tó ti gbé e lẹ̀ o kò rí ìtọ́jú ìyá o bá a mú bí ọmọ ni o mọ̀ wo èmi ò fẹ́ wàhálà lọ́sàn-án yìí o o ò lè fẹ́ wàhálà èyí ò ti mọ bọ́ọ̀ bá tí wọ́n bá ti ṣètò ibi spingi abẹ́ ọkọ̀ bá èmi ti mọ̀ pé ọ̀fẹ́ wàhálà òpó onú rẹ gbogbo tí mo fi wọ̀ láyé bí n lo fi júwe àbó ti gbàgbé ni ìwọ tó yẹ pé wọn fowó lé ọ kí n tó fi ọ àmì mi ò ní bọ ọfà yún sórí ètí mo wá mọ ètí mo fẹ́ sọ fún ọ nìkan èmi tí mo rí ẹ̀rí kà ni èmi mo gbẹ́ rí kà ni. ìfẹ́ bá yín fa wàhálà bàbá àdìsá sọyẹ wọ́n sì tún gbúròó wa. ẹ ṣé mi mo kọnu sí ọ sá. ẹ̀rọ àwọn kọ́ kọnu sí mi èmi mo wá bọ̀. <laughs> tí mo sọ pé màá mọ rò mo padà fọ. ẹni tó fi mọ̀ pé òkòlù ni yín nù. èmi mo kó bá mi. ẹjọ sẹ ló wọlé tẹfílẹ sẹ ló wọlé tẹfílẹ bẹ́ẹ̀ ni ìfọwọ́ mi dúdú la fi mọ̀ sábàrí ewúrẹ́ dúdú ni wọ́n ń mú bò lógun màrímà kọgun ìbàdàn lójú ìlú àjàyí téèyàn bá bẹ̀rẹ̀ ìjà wálé yóò fẹ́ gbélé ọkọ wálé yóò níwà wọ́n tún lè sọ pé èèyàn lẹ́gbẹ́ mẹ́yìn mẹ́yìn ò gbà kọ́ládé ò rí wèrè ní òní kíkan tí fi ojú kọ́ládé rí ara kọ́ládé ò ní ìgbà bẹ́ẹ̀ bá ní ìfẹ́ gbélé ọkọ ìfẹ́ gbé náà nù. kí ló fa wàhálà ta ló lé ẹ bọ̀ wọn ta ló lé ẹ bọ̀. àní fẹ́ rí wèrè. ẹ́ kọ́ládé hmm. àní kọ́ládé fẹ́ ṣe òfò mo fẹ́ ba ayé kọ́ládé jẹ́ ah, ah, ah. báwo ló ṣe máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kọ́ lọ máa gbèrè kọ́lá kọ́lá tó yẹ pé bẹ́ẹ̀ lè mi bí ẹ̀sìn tí mo ti gbé ẹ̀kú ọ̀bẹ kó tó di pé àtúbà kóra sí ìsàlẹ̀ mi báyìí má lọ kọ́lá o mi ìfẹ́ kó lọ sí kọ́lá o. ẹ hmm? àní mo fẹ́ ba ayé kọ́lá jẹ́ ayé kọ́lá ti bàjẹ́ kọ́lá ti ba tèmi jẹ́ èmi náà fẹ́ ba ayé ẹ̀jẹ̀ kọ́ládé ẹ kí ló ṣẹlẹ̀ ẹ ṣe mo bá ń wá góòlù mi nínú ilé ni mo ń fi gbé ta ni mò ń pariwo aráalé wa kan tájọ wá ń gbélé ló wá sọ fún mi pé òun rí kọ́ládé níbi tó ti lọ gbé góòlù mi ta àti ṣéènì àti yarí etí àti gbogbo ẹ̀ òun ni kọ́ládé ti ta o. ó sọ pé kọ́ládé ti ta góòlù. kọ́ládé ó ta góòlù kọ́ládé ta góòlù ó ta ẹ̀ tí ẹ̀ ní sùúrù náà má fàwàdà ṣe ẹ̀yẹ o ṣé góòlù ti tèmi tèmi gbé fún ẹ àbẹ̀wò ni tó tà ṣé kìí ṣe góòlù tèmi ṣá. ibo mo ti wá rówó sáyè mi wá dáa débi tí ń rówó ra góòlù ní síbi ìtẹ́ gbé fún mi náà ni tí mo gbógun lọ́wọ́ yín náà ni. góòlù tèmi gbé fún ẹ tó eh, gbà lọ́wọ́ mi eh. òun ni kọ́ládé lọ tà. olú lọ ta ìmọ̀ ta ìtọ́jú mo sọ pé ayé kọ́ládé fẹ́ bàjẹ́. Ah, ó gbọ́dọ̀ bàjẹ́ ni eh, ó gbọ́dọ̀ rí grace kọ́ládé want to see grace. ilé babaláwo olè àmọ̀ tá lọ ayílára ni kó pa. èmi òun ni kó pa kọ́ládé mélòó lára kan ládé tèmi máa lọ pé tèmi máa lọ wa lọ́rẹ́ ti machine gun ẹ tẹ́ pé tí bá mú sọ báyìí tí mo fún báyìí bí aṣọ ó máa gbẹ̀ wá ó máa gbẹ̀ wọn kókó báyìí ni ẹlẹ́mìíṣẹ́ máa lọ máa rẹ́ ti machine gun torí kí nìyẹn. ẹ mo níṣẹ́ ìmọ̀ babaláwo tó lè bá wa ran ayé lára sí kọ́ládé ẹ̀ ń sọ̀rọ̀ machine gun a ní kó ṣe sùúrù fẹ́mi ẹ̀ kò nídìí tí mo fẹ́ lọ fi àwọn Àgbẹ̀kọ̀yà ṣe lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ lórí ọ̀rọ̀ Kọ́ládé Kọ́ládé tẹ́ pé àfi bí ayan báyìí àfi bí ayan kò tẹ̀ wúwo tayán èèrà ni. àṣìbí ọmọ wọ́ọ̀dù màlẹ́ lóye. tó máa ṣe owó tó sọ pé ó wà lọ́wọ́ òun ṣé èmi màá gbéra mi wá bá irú ilé tó ń lu jẹnẹrétọ̀ tó fẹ́ bàjẹ́ yìí. tèmi ṣáà kí ilẹ̀ ti mọ́ kó fún mi ní owó àìfún mi lówó báyìí ogun ni. Hmm. Máyì mọ ìmí olè olè olè gbà wọlé olè lọdà olè lọdà olè gbà wọlé mọ ìmí ẹsìn ìsúnṣe ẹkẹ lójú oorun ṣé kẹ lójú oorun kọládé mo ní kẹkẹkẹká wá dènà dè bó bá ṣe wọlé báyìí ká fún lọ́rùn kákàtì ẹ kọ́kọ́ béèrè ibi tó gbé góòlù sí ẹ wá ń sùn ẹ wá ń hanrun kí ló tó kàn yín balẹ̀ tẹ́ ń hanrun báyìí. olálàrí wèrè mo ló bó sọ pé olálàrí wèrè. èmi ni mò ń sùn ní abẹ́yìn ilẹ̀ ń sùn ṣé èèyàn lè lajú lẹ́kọ̀ọ́ mọ́ rí náà rí nǹkan ni mẹ́yìnmí ẹ sì lójú oorun kẹ́ ẹ wá dènà de kọ́ládé pé bó bá ṣe wọlé báyìí gbogbo nǹkan tó bá fẹ́ fojú ẹ̀rì ká fojú ẹ̀rì ẹ wá sọ ẹ wá hanrun ṣé góòlù tó sọnù yìí ṣé kò jẹ yín lógún ni góòlù tẹ jogún lọ́wọ́ ìyá yín tẹ wá fún èmi tó lórí burúkú kankan tí mo fẹ́ tó wá lọ gbé tó lọ tà ta ní ká wá ṣe wèrè fún ẹ wá ń sọ ẹ wá hanrun ṣó dáa. ṣé o rí bó ṣe wú mi kí pé mo sùn mo fẹ́ fi ṣọ́nà ni o mo kọ́ ìgbòrí ló pílò lásán ni. lẹ́bí jà hàn láì ṣe kọ̀ọ̀kan àníkọ́ládé ò tí ì dé kó yẹ kí ẹ sùn ìmọ̀ bóyá ó ti lọ fọwọ́n ṣe nǹkan báyìí nísìn àbí bóyá ó ti ètí sápò òun lù bóyá ó ti gbé kó lọ tó ti kó òun Ìbàdàn báyìí nísìn. kọ́ládé wọn bí mẹ́tàlá ẹ̀dá tó bá ta nǹkan tó máa lé kó nílùú ènìyàn nǹkan tó máa lé kó òun lé ènìyàn èmi fúnra mi ni màá pa sórí gbogbo bí ibi kọ́ládé gbogbo tó rì sí ni mò ń fi ẹ̀mí wò pé níbo ni kọ́ládé lè lọ ó yà báyìí ó tún yà bí mo ṣe wo kọ́ládé tó bẹ̀rẹ̀ sí ni lọ tó yí kiri tó yí kiri òun nìyẹn mo dẹ̀ sọ fún pé bó ṣe wà yẹn kò síbi tó lè lọ láyé bó jẹ́ ká fa ayé làwọn akáfi gbogbo ẹ̀ wa kó lè lọ torí mo jogún ẹ̀ lọ́wọ́ ìyá mi ni o mo jogún góòlù yẹn lọ́wọ́ ìyá mi ni o tí kọ́ládé wa mú iṣẹ́ ni tó gbé tó gbé sá lọ àbí kì í ṣe bẹ́ẹ̀ àwọn ibi tẹ́mi ìbàdí nísìnyí ni pé mo ń bá màmí sọ̀rọ̀ lọ́wọ́ mo ń bá wọn màmí sọ̀rọ̀ lọ́wọ́ màmí tó ti kú mo ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ wọn á ṣàlàyé fún wọn wọn á bẹ̀rẹ̀ sí sọ fún mi pé Kọ́ládé o ibi tó bá wà o àwọn máa ṣẹ́jú sí báyìí àwọn máa wà báyìí àwọn máa wà báyìí àwọn máa wà báyìí máì mi tó bá yẹ pé kọ́ládé ti kúrò ní ìgboro ìbàdàn ti gbé e kó lọ ńkọ́ ó lè dá kọ́ládé lọ́nà ah. ṣé kò tí wọ́n gé lójú àlá nìyẹn wọn ò bí mẹ́tàlá kọ́ládé dá kó lè dá lọ́nà tó lè bá fi lè dá lọ́nà máa pa fúnra mi ni máa mú báyìí máa rún báyìí máa fún báyìí máa fún bí ẹni fọ́ṣọ wo máa hàn fọ́lú ẹ̀ pa èmi èmi. ọ̀nfọ́lò fọ̀ ọ̀nfọ́lò ọ̀nfọ́lò fọ̀ ọ̀nfọ́lò lẹ́fẹ́ fi ṣe. ayélujára ni mo fi lẹ fi pa ó dà ìyá yín tẹ wá lálàrí lójú oorun ní ìsìn báyìí o níbo ni wọn á ní kọlá déédéé dú ẹ ibo ni kọ́ládédé dúró. mami ọlọ́run mà ní jẹ́. àní kọ́ládé ibo ń kọ́ládédé dúró lójú oorun tẹ́ ẹ ti ń rí àbí. ẹ ẹ ẹ jẹ́ kí n gbé orílẹ̀ pílò padà tí n bá ti gbé orílẹ̀ pílò padà máa bẹ̀rẹ̀ sí ni máa wo gbogbo tí màmí lè ti máa wá wọ́n sí. mẹ́mi àmọ́ lọ lẹ́yìn ẹ wá mọ́ lọ lẹ́yìn ẹ wá mọ lọ lé yín. ẹ ń lò ní fọkàn ẹ balẹ̀ à jẹ́kẹ́jẹ́kẹ́ sọ jẹ́kẹ́jọ́ jẹ́ kí n gbé ilé pílò díẹ̀ sí i wọ́n fẹ́ mi àti ẹ̀lẹ́ kọ́ládé kọ́ládé lè gbé góòlù mi lọ. dé jàre ilẹ̀ ti mọ́ ẹ fún mi lówó kí n máa bá tèmi lọ. náà jí mi pàpà mọ́ra ẹ jọ owó kí ni. ṣé ẹni fún mi lówó ni. Ah, owó kí ni àti ń ṣe nǹkan kan ṣebí gbogbo fọtí kíní kan tí mo kó débi náà mo tún kó fún yín pé kẹ́ ẹ̀ náà so owó kí mo tún fẹ́ san. ẹ wo ẹ ṣe nǹkan ọ̀hún ẹ ṣe nǹkan ọ̀hún ẹ máa fún mi lówó bóyá tẹ̀sán ẹ̀ kò kàn mí rárá rárá. Ah. Ah. lówó kí ni owó kí mo fẹ́ san tẹ́ bá gbà kó mo ṣe àkóso kankan mọ́ lápò mi. aláìkọ̀ọ̀kan mi kò kàn mí rárá nǹkan tó sì mú mi sẹ́ pé èmi àti ìjọ wà nínú yàrá ìtajọ sùn mọ́jú máa gbowó. bó mo ti fẹ́ lọ sí mo fẹ́ lọ jalè ni. mi ò kàn mí kí ni kí mi wá ṣe sí yẹn fẹ́mi lówó ni. Ah. láì ṣe nǹkan kan. Mm. ẹ mọjọ ọjà tí mo tiẹ̀ ti ń sọ pé àti bá ti jí o bí mo ṣe wà yìí o pẹ̀lú gbogbo èmi sí àtọkàyà mi tó ti wà níbi tí ó wà yìí o tí n bá ti sọ ń padà bọ́ dàlẹ́ o tí n padà sí gbogbo nọ́mà nọ́mà tẹ̀ wá ní kí mo wá owó kí mo fẹ́ mú wá ní ìsìn pẹ̀lú kọ́ndíṣàn tí mo wà yìí gbogbo ẹ wo ẹ wo ẹ wò kò sún wa kan mọ lọ́wọ́ mi mo sì wà. ẹ wò ó dà pọpọ lóyún ti gbalẹ̀ forí gbalẹ̀ kékeré àbí ẹ mọ ẹ mọ kó tó jẹ yín ẹ mọjọ ọjà àbí. ẹ̀ kọ́kọ́ jíjẹ náà. ẹ ti nà mí ẹ dìde ẹgbẹ́ bọ́dì kí lè bá mi sọ. sísè bá dìde bẹ́ẹ̀ sí wa ẹ fọ́n létí. ẹ dìde. àwọn ṣiṣẹ́ tí sùn lóde lè bẹ́ẹ̀ ní ìfẹ́ wa. bí ẹni bẹ́ẹ̀ yẹn lọ́dà ní bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ní bẹ́ẹ̀ yẹn lọ́dà ní ìrọ̀lùkọ́ tẹ̀lé tẹ̀lé fi ṣe èmi àti yín jọ sùn láàrin èmi àti yín àtọ̀ náà ẹ sì mọ̀ pé ń ṣe ẹni mo wá owó kí lè fẹ́ gbà lọ́wọ́ mi. ẹ ẹ̀ṣẹ̀ kọ́ sùn ẹ̀yin ẹ̀ṣẹ̀ kọ́ sùn yín ò tí ẹ̀ kàn mí fún mi lówó. ẹ wo kí ni. ẹ ṣe o ẹ ṣe máa gba owó kúrò mi. láti owó tí mo ní wọn sàn lé nìyẹn. kí lè tó máa ń fà. kọ́lá yóò dáa fún mi. báwo lè ṣẹlẹ̀. ẹ jẹ́ sọ̀rọ̀ dúró náà ẹgbẹ́rún sàn ṣe rí bọ̀dá yìí bọ́ ẹ pariwo lánàá àwọn olówó tó kíníkọ̀kíníkan owó kan bẹ lápá àwọn oníṣẹ̀kẹ̀ wọn ní ṣíṣí wọ́n ṣẹ̀ kan sùn kọ́ fún mi lówó sí ọ̀rọ̀ owó múlẹ̀. Ayé ah! pariwo tẹ́lẹ̀ wa àwọn ẹmà jílẹ̀ kí ló fún ọgbàrú lè? Bra yóò dà. Gbogbo ẹ̀, ojú orin náà ti jí mi. Kò jàbára kò dùn kan ni, wọ́n nà mí ní láìsókun ọ̀rọ̀. Nígbà tí wọ́n sọ wọ́n ní èmi ọ kówó wá, mo ní owó kíni, wọ́n lájọ́ sọ̀pọ̀ ah, láìsí nǹkan kan. Irú lọ́sẹ̀ sọ̀rọ̀ òṣèlú sẹ́lẹ̀ ó wà pẹ̀lú ọmọdé òṣèlú sọ owó má fún lówó náà. láìsí kankan. ó dàpẹ́ ìṣe rẹ fẹ́ gbọ́sọ̀ rẹ mi láwìn àbí. gbogbo owó tó sọ pé ó wà lọ́wọ́ àwọn òbí ṣẹ̀kẹ̀rẹ̀ lánàá eh. wọn ò ní kọ̀ọ̀kan kó lẹ̀. wọ́dà owó kí lè fẹ́ kí n san tí n tẹ́tẹ́ jẹ́ iná sínú pé n ṣe kankan. ẹ fún wa lọ́wọ́ jà lẹ́yìn. màá hello hello kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ah, ah why you guys constituting nuisance eh, ẹ ṣé àmọ́ pé disturb other guests ni kí ló ń ṣẹlẹ̀. wèrè ni bàbá yìí náà ó gbá àwọn ọmọ mi ó gbé wọn ó bẹ̀ sí lẹ́nu òsì lánàá ó pa kó wọn kiri mi ò mọ iye rí o mi ò mọ rí o mi ò mọ ẹni tó bàbá yìí. mo kàn pàdé mo ṣeré fún pé kí máa gba lùmí o ẹ gbórí lọ́wọ́ ẹ o ṣé ẹ ṣeré mi ò ṣeré o ẹ àrẹ́sì ẹ àrẹ́sì ẹ àwùjẹ́ ní ọlọ́pọ̀ yà bọ́ sọ́wọ́ alágbèrà ayẹ́dọ̀ gbogbo owó tẹ́lá nílé gbogbo owó pátá fún ti kiri kàjọ lẹ́rí àwọn dẹ́bítà ní èsù wọ́n sì jà mí hù ṣe mọ owó iye rúùmù tẹ̀sùn sá 20,000 naira ah! eléyìí yẹ mọ sí mi. yóò wẹ́ mi. táàjọ jẹ táàjọ fún mi. ọ̀pẹ́ ìgbẹ́ ìlọsẹ̀ láti ṣe é. yé ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ

ara góòlù nígbà mo tẹ̀ ń pariwo látàárọ̀ tó pé èmi náà ní pariwo èmi náà ní polówó èmi náà ní sọ̀rọ̀ ajé èmi ní ìṣe gbogbo ẹ̀ ó ti wá tó gẹ́ láti sìn lọ báyìí ẹ̀yin náà mọ̀ polówó o gbọ́ àbó òdáhùn. Ah, ẹ wo ọ̀gá mi ẹ ní ṣéǹjì kankan lọ́wọ́ mi o àná tí mo tẹ yẹn bí mo ti kó ṣéǹjì O mọ̀ sí ọrọ̀ ajé èmi nìkan kọ́ ni mọ̀ ṣe gbogbo ẹ̀. <laughs> ọ̀gá mi <laughs> ọ̀gá mi mo tẹ kó rí nu. ọ̀gá mi ẹ mọ̀ pé kò tí ò darí kí n máa ta àárà góòlù kí n máa ta àárà kúpà kí n tó máa kiri ẹ̀kọ́ ọ̀run ọ̀rọ̀ máa kọ́run. olú ayé ti na ọmọbìnrin yín jà bẹ́ẹ̀. ọmọ polówó ọmọ sọ̀rọ̀ ajé ó yá àárà góòlù àárà o Oya yá sọ bẹ́ẹ̀. tó bá jẹ́ tiyẹn ni mo mọ́ ní kọ́ hello. Kẹ́mi. hello tẹ́sì. Ah. hello. ẹ máa kówó lẹ́rù yín lórí wàláhì ọ̀sánwó nù. ẹ̀yin ọ̀dà mo lè. kẹ́yìn òdijú bá kó lọ dẹwó sókun. ẹ eh, mo lè kọ yẹn. hello hello tu tu tu tu tu hello tu ẹ tu ẹ tu ẹ tu ẹ tu ẹ. kí ló dé à ń ra góòlù à ń ra kúpà sọ bẹ́ẹ̀. ẹ ẹ ẹ ẹ arágọ́lù arákúbọ̀ dádì mi ẹ̀tún lè yín. arágọ́lù arákúbọ̀ òtítọ́ pèrè òdì méjì. oníkàlù yín ti dé dádì mi ẹ̀tún lè yín. oníkàlù ti dé dádì mi ẹ̀tún yín. ọmọdé mi. Ìbàdàn láwà ìbàdàn láwa o ìbàdàn ṣàlàwà ìbàdàn làgbéjà ìbàdàn ṣàlàwà wà ìbàdàn láwa o olúyọlé o ìbàdàn láwa o ìbàdàn ṣàlàwà ìbàdàn làgbéjà yẹ. gèdè ṣó ṣó ṣọ́ọ̀dì ọmọ ìbàdàn àbí báwo ni. Ìbàdàn láwa. ara àbò ní wọn lùgbẹ. ọmọ yahoo bọ́ọ̀ yahoo ṣe máa ń ṣe nu o ran yahoo plus wọ́n wà ní kí wọ́n rèérín ìhòòhò pé tí wọ́n bá ti rún ẹni tí wọ́n bá ti kọ́kọ́ pàdé báyìí ní òfojúkọ ẹjẹ́ tí wọ́n kọ̀rọ̀ jẹ́ wúro lẹ o. kọ́ládé kọ́ládé bọ́ta ṣe é mọ ni. kọ́ládé kọ́ládé ọkọ ọmọ mi kọ́ládé ọkọ ọmọ mi tó gbé bọ́ọ̀lù. sádò sádò bóde nígà nígà wọ́ọ̀sì mọ bàbá yìí. wo ṣé orí orí tọkọ pé abẹ́rẹ́ ọkọ náà kù tó di kì í ṣe dọ́dọ̀ tiẹ̀ o. bẹ́ẹ̀ni. ṣé ti yẹ ni ṣé ni bó ṣe wọ sáré báyìí tó pass báyìí òun la rí ẹ má bọ̀. àwa ti ṣó get. Ah! má bọ̀ ọmọkùnrin ni ó tún ti àárẹ̀ mú yà ó lọ sí owó ní ọmọ rìn kí ẹ̀jẹ̀ tí wọ́n wá korò jẹ́ wúro lọ. Ah, wèrè ṣé ìsọ ṣé ìsọ pé ti mú yàwó. wọ́n ń júbà kọjá ni. wèrè yíyá kọjá kọjá. kọ́dádé ẹni tó gbé fóònù ṣé góòlù mi tí mo wá tí mo kẹ́ ìyá mi jogún tí mo gbé fọ́mọ mi ẹni tó gbé tàrí. góòlù. góòlù mi. ṣé oh. eighteen ni. eighteen. etí ọ̀bàdàn gbọ́ etí ń dùn ẹ̀. eighteen. nígà ah. dúró ṣé ni àbójú ń dùn àbójú ẹ̀ ṣe rí nù. ojú dùn mí ojú ń dùn ọ ah, hmm. ah. tójú bá ti fẹ́ fọ́ ni mo ń ṣèyàn báwọn. ojú ah. ẹ̀dá ìfọ́n lady mo fọ́ ti làjà. dúró ṣé etí yẹn tó o ṣàlù ẹ̀fẹ́ mi ṣé náà ni. ṣé tó o tà fún mi tó lọ lọ́dọ̀ mi náà ni. Hmm. kọ́lá ní kílódé tó ṣẹ́jú. Hmm. tó o tà fún mi tó lọ lọ́dọ̀ mi náà ni. olè olórí ìlú olè olè yahoo yahoo. ọmọ ẹmu ẹwọ ẹjọ lè bá mi rí bọ kí fáyà ẹ bẹ jẹ. wèrè ń ṣe yín ni ẹ̀yin náà ẹ mọ̀ wọ àwọn tẹ́ ìtajà fún ẹ mọ̀ wọ àwọn tí ìrànlọ́wọ́ yín èso lè àwọn tẹ́ ti ń jí lọ́wọ́ yín lólè. irọ́ ara bọ́ọ̀lù ara ẹ ọjà ẹ wọ ọjà mi ní sílẹ̀. Ìbàdàn la wà Ìbàdàn la wà. Ìbàdàn la ẹ jáde Ìbàdàn tiwa ilé Olúyọ̀lé eh. Ìbàdàn la wà ó dájú. Eh ẹ jáde ìbàdàn kágbáfẹ́ o ìbàdàn làwà wà. mr kọ́ládé kí ló fẹ́ egun o ìmọ̀lẹ́ tí mọ̀tẹ́ ẹ̀ wọṣọ wọ́n sábà gbà tí ẹ jáde ẹ bẹ́ẹ̀ wọṣọ jáde kí ló dé ìmọ̀lẹ́ tí mẹ́rẹ̀ẹ́tì ẹ fi gbàṣọ lọ́rùn yín. bàbá àdìsá ọlọ́run ní dààmú yín ọlọ́run sì ní bà tí yín jẹ́ tẹ́ bá fẹ́ kọ́lọ́run dààmú yín tẹ́ fẹ́ kọ́lọ́run bà tí yín jẹ́ ẹ jù ẹ mọ́ di ọjọ́ ọjọ́ máa wọ láìpẹ́. ẹ ní wọlé jọ. ilé lórí burúkú ló fẹ́ wọ̀ olè olè ajígbọ̀lè olè nílé <laughs> olè nílé ìwọ olè góòlù mi dà mo ti rí náà ó ti hàn dáadáa pé o ti ṣìrìn lẹ́yìn ìgbà tó lọ ta góòlù mi tán góòlù mi dà o. èmi ta góòlù. Hmm. èmi ta góòlù. kí lè wá ṣe èmi ta góòlù ìyàwó o ṣe bá wọn dúpẹ́ bí ẹ bá jalè tí ẹ gbà sọ lọ́rùn rẹ tí wọn ò sọ ná ẹ máa dúpẹ́ ni. bàbá àdìsá ṣáyẹ yóò fẹ́ bàjẹ́ mo gbọ́rọ̀ lọ yín ni nígbà tí mo dé mo ṣáàrí yín mi ò kí yín ọkọ mi mo lọ bá kí n fi. mo bá yín mú e, lè ṣe lè dó lè mú ni. ṣé tí bá ṣe báyìí fún yín ní sàn á dàbí pé ọmọ kékeré rágbàlagbà fi ṣe é sìn wọn. bárèdè ni mí o. àwọn olórí burúkú ni wọ́n gbaṣọ lọ́rùn ẹ náà gba pátá yìí o èmi ò wá bọ́ sí òòtàn kó tó di pé wọ́n. ó lọ bọ́ọ̀nù ilé ìgbàgbé ọ̀pá yìí. kí lọ bọ́ọ̀nù ilé. tó bá fẹ́ já mi hóhù lọ já mi hóhù jókòó nulẹ torí mo sórí tójú mi rí kí n tó débi mm. tí n bá bẹ̀rẹ̀ sí ní sàlẹ̀ fún ọ mm. ó jókòó lẹ̀ tó mọ̀ sunkún tó mọ̀ dúpẹ́ lọ́dọ̀ lọ́dún torí mi. èmi kò sí kankan tó kàn mí. ìbọn o ará àdúgbò wọn ò ọkọ o. mo sì fẹ́ jà lọ́nu lé ìjọba lé ìjọba àgbàlógún mọ́lájò kó bá bẹ́ẹ̀ lómi lọ Ìbàdàn. ìyá láyé ẹ lọ́rọ̀ wa ṣé kò rí. Eh, kì í ṣe ń tó lórí ọ̀rọ̀ ọjà wa yìí ọjà wa. kí ló ṣe. Ah, ṣé ẹ̀yin ò ṣàkíyèsí wípé wọn ò fẹ́ gba pààrọ̀ mọ́ tí n bá ti lè gbèrú báyìí tí n bá ti mu látọ̀sọ̀ sámi odò olúyọ̀lẹ̀ látolúyọ̀lẹ̀ inú ẹlẹ́bú láti inú ẹlẹ́bú ní tún ti rìn dé bódìjà èmi ọ̀rẹ́ ni pèmí ló ń pààrọ̀. ẹ lè réèyàn pè yín ẹ sì á réèyàn pè yín ẹ ń kiri pààrọ̀ ẹ ń lọ inú ẹlẹ́bú kí lẹ̀ ń lọ ṣe ń bẹ̀ bẹ́ẹ̀ mi bá ti bẹ̀rẹ̀ látayẹyẹ ń bì ibẹ̀ ń wọ́n gbàdo òpó òpó ni wọ́n gbàbò òkè àrẹ̀mọ òkè àrẹ̀mọ ni wọ́n gbà sọ̀kalẹ̀ sí náà léńdé lọ́ba domi tó wojú lọ́hùn wọ́n ń gbà pààrọ̀ ńbẹ́ o sẹ́ẹ̀sì rí sẹ́ẹ̀ pààrọ̀ eléyìí àṣefí lọ́mọ ni lọ́wọ́ lọ́dọ̀ tèmi o. ntẹ́ wá ń jẹ́ òye mi ni wípé àárín gbùngbùn. àárín gbùngbùn ni ó ti ń gbà pààrọ̀ gbogbo bí ẹ̀yin náà ń lọ ń kó ta ní ọgbà kan bẹ̀ wọ́n. èmi wò wípé kíbẹ̀ ò tún jójú tuntun ni. ojú tuntun mo ti gbọ́ yín ẹ wo àṣefí lọ́mọ lọ́wọ́ ni sẹ́ẹ̀ pààrọ̀ lọ́dọ̀ tèmi. èmi náà gbìyànjú bẹ́ẹ̀ ṣe sàn èmi náà mọ tojúlé bójúlé. ọ̀dà àtàjẹ ọwà o. àṣẹ o. ìlíṣó ọmọ ìbàdàn àbí bọ́wọ́ ẹ ní wàrà ẹgbà o. nìbàdàn làwà o. kọ́ládé kọ́ládé <laughs> ṣó ti ráyé olè báyìí má jalè o má jalè o má bá yéèyàn jẹ́ o mo sọ̀rọ̀ ẹ̀dì àlọ́kọ́ ló ń kígbe o mo sọ̀rọ̀ ẹ̀dì ìdí táwọn èèyàn ṣe mọ sunkún irọ́ ni o gbọ́ ohun ló wá délẹ̀ báyìí ló wá sùn láìkú láìsè kan ló wá rọ kalẹ̀ báyìí ìwọ tó jẹ́ pé bí mo ṣe ń sọ̀rọ̀ tí mò ń jágbe mọ́ ó ti bù mí lépè ọmọ wọn èpè ní garagara wa fún mi ni ó wá dẹni tó wá ń wò ó wá dàbí ìjì mèrè bá bọ ọbọ ayé ẹ wá ṣáà rí dàkúdà lórí bẹ́ẹ̀dì tó wá rí o késekése lórí yìí o kàsàkàsà ń bọ̀ bàbá késekése tó wá rí kàsàkàsà tí mo ló ń bọ̀ bàbá késekése o ó túmọ̀ sí pé mo ṣe ń bá ọ sọ̀rọ̀ yìí n bá ti ṣetán pẹ̀lú rẹ̀ báyìí ní wàá lọ bí wọ́dọ́ bí wàá lọ kó ẹrù mi báyìí mo ń lọ ṣé o mọ̀ pé wọ́n ní sùúrù o mo ti lànà o torí o tún fẹ́ sọ̀rọ̀ nu ẹnu rẹ̀ ìgbéjẹ́ o ṣé o mọ̀ pé lọ́jọ́ kìíní àná o ní ngbò lọ da ifá àbí onídìí ogun ló lọ ológun so èbò pólé mi o no ọmọ pé mi náà sì sọ fún ọ náà pé ẹni tó bá mi ṣe iṣẹ́ ibùjókòó kódà kórìí wọn ti burú èmi àti wọn á padà sọ̀rọ̀ wọn á sọ fún mi pé àtò ṣíà iṣẹ́ àbúrò rẹ̀ káwọn ra àwọn wá lọ ra white ní ìsìn báyìí mẹ́mi ti fún wọn lówó wọ́n ti ra ga blue mò ń kó lọ ilé wa padà kí n mọ retí ọkọ gidi tó fẹ́ fẹ́ mi bó bá rí bákan náà bọ́lọ̀ bá ní òórùn la déédéé bó bá sì kú ọlọ́run ó fọ̀rùn kí ọ bọ́lọ̀ bá pèsè pé báyè bá yọ ń wà. Ah, kí ló rí. Ah, kí ló dé. àjọ ah, máa lura wa gbó títí dájú alẹ́ mi ò ní lọ. Tó bá wù rẹwà, má bẹ́ẹ̀ lọ o. Ẹ̀pùrọ́ alábàákú ẹ̀ o. Àfi tí o bá fẹ́ mi. O ò lè fi mí lẹ̀. Ẹ̀lẹ́ fi ọlẹ̀. Kò sí bó ṣe fẹ́ ṣe. Kò sí bó fẹ́ ṣe ẹ̀lẹ́ fi ọlẹ̀. Ah, Ọlọ́run mọ̀ ṣe mọ̀ lẹ́ẹ̀kì kéèyàn mọ̀ tiẹ̀ mọ̀ tọ́ mi o. Kò sí bẹ́ẹ̀ mi ṣe fẹ́ ṣe mi ò lè fi ọlẹ̀. Fóònù rẹ̀ náà ló mọ̀ wù mí tí kò gbogbo ẹrù mi ti ń lọ. Sórí bọ́lọ̀ bá lóòyè kó o yè. bá sì ní pé ọ́ gbàbẹ̀ kú déédéé bọ́nà bá fún mi lórí ọ̀fẹ́ tí mo ráyè lọ́jọ́ náà tó bá kú o tó bá fẹ́ sí òkú rẹ̀ ìwà nígbà wá ní for better for worse for ṣe kiri kan ṣé ìwọ ilé ìdálẹ́ ṣé ò lè dálẹ́ ọ̀sẹ̀ ẹ̀gán ti ń ṣe báyìí ó dálẹ́. tọ́tọ́tọ́sọ o tún ti ń pọ̀ fọmọ ta rẹ̀. yé ìjọba ah, tó bá jẹ fẹ́ lọ sórí ẹrù mi ti bẹ láyà rẹ̀ ṣùgbọ́n tó gbé bùkátà mi lọ. kí mo gbé bùkátà rẹ lọ. bùkátà ń lọ ó ìgbà ó ṣe kẹ máa fi kó yàrá yín kẹ máa fàrùn yàrá yín lọ. ó ti lè dùn yé lórí bu olùsí. ogún rẹ̀. nígbà tó la wa o lágbèjáyé o Ìbàdàn ṣàlàwà ibẹ̀ làgbàdàn ṣàlàwà pé màá bọ̀. apáti o. àràbà dọ̀wà ni. ọmọ gbìyànjú lónìí. ọ̀dà àbámu sórí gbogbo aṣọ yìí náà ni wọ́n sanwó ẹ̀ pátápátá torí ètí orí ẹ̀ bá gbàbọ̀dé nínú wọn ńlá lò fáwọn tí mò ń ṣoṣo lẹ̀ fún àmì ìtorí ọ̀bá gbàbọ̀dé kò ṣe nǹkan kan yóò tún wúlò fún nǹkan mi. o sì láì. ẹ̀ ń bò wá lówó báyìí. ṣé mo jẹ́ olówó kan ti tẹ́lẹ̀ ni mm. wọ́n ta sukọ́ àwọn oṣù ọ ní bá kàǹtì rẹ̀ ń bẹ ní. mo ti gbọ́ <laughs> ó ṣe ìyọ̀n náà mo ní sáré gbé wá kí n tó tún lọ. bàbá níbo lẹ wà ẹ nà ó wà lé mo ṣe ń sọ̀rọ̀ ẹ nà án yóò mo sọ fún yín pé kò ṣiṣẹ́ ebola nà án bọ́bọ́ yìí ò ṣiṣẹ́ bólà ó wà ní mo ṣe bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ máa bọ̀ náà mo ti wà tó sílẹ̀ báyìí ẹ tó sílẹ̀ ni mo wà ibùn gan ó sùn lọ́wọ́ ni ẹ náà ó yà ó yà ó yà ẹ máa bọ̀ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ ti pẹ́ jù náà ẹ pẹ́. Ìbàdàn la wà Ìbàdàn la wà Ìbàdàn la wà ẹ jáde bàdàn tí wá. ẹ sọ ọkọ tí mo ṣe kọ mú mi lọ tó bá ní sọ àwọn ọmọkọ tó ṣe yá. níbi tó lọ́ba tó ń jòyè ẹ sọ ọkọ tí mo ṣe kọ. tó bá ti ṣe yégeyege fi parí ẹsẹ̀ kejì yẹn. ẹ sọ ọkọ tí mo ṣe ẹkọ ń fi kíní ẹkọ fi ń yú. ẹ̀yin tèmi mo dé o. Ah, èmi mọ̀ ni. Ah. ìyá tó mòjé. ṣé dáadáa mo bá yín. kí ló wà lẹ kí ló mú wá fún wa. ọmọ ọba. Hmm. ṣé n tó fẹ́ bá wa sọ àná ṣé kò ṣe sọ lórí fóònù tó fi wáyé bá. Ah, ṣé rí ọ̀rọ̀ tó bá gbalẹ̀ èèyàn gbọ́dọ̀ pààrọ̀ sọ. àwọn àgbà máa ń pòwe bẹ́ẹ̀. òun náà ni àwa ní àfà ibo la ń lọ lọ́tẹ̀ yìí mélòó ni wọ́n kí la fẹ́ lọ gbé ń bẹ̀. you are under arrest come on if you move ike kí ló ṣẹlẹ̀. ẹ ní sùúrù o ẹ ṣe mọ̀ pé sọ pé tèmi bá ti mú yín dọ́dọ̀ wọn kémi lèmi lè mọ́ ọlọ́run tèmi ẹ tó. lọ́wọ́ bá tìmí jọ ìbò lọ́dọ̀ ok o set wa o omi ṣe wa lẹ̀. wa o set wa o. rárá o ọlọ́pàá. everybody. àlàyé wa kí ló ṣe ọgbẹ́ni wa orchestra settlement o. láti sọ̀rọ̀ adéjì bá tẹ̀mí ọmọ bá tẹ̀mí lọ o. ọgbẹ́ni wa ṣe dẹ́ẹ̀dì ẹ̀ kí ló ṣe àwọn gẹ́rà kó fún ọ kí ló ṣe. ó yà máa lọ mi nígbà tó. you move. ọ̀rẹ́ gọ́yìn náà. pariwo fún mi. You want me to shoot? Yeah. Ah. Ọ̀gbẹ́ni aláàbá àti ìgbàṣọ. Ìyàtún kọ́. Ọ̀gbẹ́ni easy o. Easy o. Easy o. Move. Ó Oh o ká àkọ́mọ́ mi lọ́wọ́ o. Ó yẹ. You move or I gun you down. Kíní yìí mọ̀ ń lé sí i. Síbẹ̀ náà kíní efinrin tí a ní ọmọ gbóhùn. Ṣé o sì gbóhùn? Mo ti ń yàgbé efinrin. Ah, ah. Eh, bóyá nígbà tẹ́ ẹ fi èémú ẹ fẹ́po dá torí ó yẹ kẹ́ ẹ fẹ́po dá torí inú kíkó. mo mọ lẹkọọ mo tún mo níyọ. dr bayọ̀lé wo bó ṣe ronú kó fẹ́po dá òun tó a fẹ́ gbé tutù àwọn àgbà ah, bó ló ṣe máa ronú báyìí náà sómo sódà ni tó fi ní ọmọ fẹ́po dá. Eh, rárá ṣe mọ̀ pé bí kinní ń bá pọ̀ jù a máa tó kó yàn nú ẹni tó sì ti rúlẹ̀ bẹ́ẹ̀ máa orí bẹ́ẹ̀dì tẹ́lẹ̀tẹ́lẹ̀ títí rún lẹ̀ pa. àtàyànyàn tàyànyàn tàyànyàn mórí bẹ́ẹ̀dì ọwọ́ pé mo mú ọ lẹ́yìn pé kọ́ wá wò nù ìbá ọmọ dá wa tẹ́lẹ̀ ni so ọgbóòórùn lẹ̀pà ń gbọ́ tí ń wá. ẹ̀rọ o èmi tí wọ́n ti rún lẹ̀pà o rún lẹ̀pà. ọ̀dà ń bolo tí a kàgbá kò èyí tá a mọ̀. ẹnì ní ní tí àwọn wínú bọ́lọ̀ ń bá fẹ́ búyàn lóbìn kó búyàn yà wò aya ló bọ̀ ló ń ya lọ ẹ̀ sọ yẹ kọ ya lọ ṣé déédéé ẹ lọ yẹ kọ ya lọ ńgbà ẹjọ́ ń jalò tẹ́ ẹjọ́ ń jẹ àtẹ sẹ́nìkan mọ̀

bàbá àdìsá èmi ò ní dúró orú rẹ ọmọ ọlọ́mọ tó jíǹjì orí ẹni rẹ tí ẹ ti farasin nǹkan kan kájọ kò tẹ yìí yóò kù yóò yẹ yìí. ẹ dákun ṣé tí n bá síkì tí n sì síkì débẹ̀ ó kò ní ẹrù rẹ. kí ni ẹrù wo ẹrù wo mo dì kalẹ̀ táàrí rẹ rí má bínú o kára rẹ ọ̀tá mi ọ̀yá nìsí bí mo ṣe sanwó sọ́ráàsì fáwọn ìjọba yìí ọkọ̀ lọ àbí. ẹ kò lọ ṣé wọn àjọkò kalẹ̀ ni ààrẹ eléyìí ti kọjá ntẹ́yẹn ah, tẹ́. Ah, ah. yáàdì sá mọ́ dán wò tó bá dán wò kọ́kọ́rọ́ aláàtì ọgbọ́ ìfẹjọ́ rẹ sórí yọmí àmùsáàtì yọlọ bá ń pariwo lé yín irú adarada wo nu mo fi ẹsùn lọ́kà ni àyínú òkà méjì kọkàn mọ́ méjì lu wáyé ìlànà. arákùnrin lè ń bẹ kọ́kọ́rọ́ alátẹ kí kókó kọ́kọ́rọ́ kókó lẹ́kùn alátẹ. ẹjọ ẹjọ sọ ẹyin méjèèjì hmm? ẹ má torí mi já olùsàn ni kẹ wá sọ̀rọ̀ ayé mi ah. ẹjọ́ sẹ ti ẹrí kọlọrun ṣàánú ni ìmọ̀ bí mo ti forúkọ ní mo forúkọ ah. ẹ ẹjọ́ sẹ ìmọ̀ bóyá ẹ tiẹ̀ lè bá torí tí wù mí jẹ bí ẹni pẹ́ fọ rírọ̀ tó bá nígbè nínú mi eh, àtẹ̀kọ́ ẹ̀rọ lọ́hùn. bóyá yóò tiẹ̀ lọ́jọ́ ẹ fi ń jẹ́ ìkẹ́ ẹ̀ tiẹ̀ bá ń ṣe yín. èyí ò ti mọ̀. Ah, bàdàkáládé ẹ dákun ná kò tiẹ̀ sí ń tẹ̀ ìdálára ẹ̀yin tá àmọ́ ibi tá àmọ́ ara yín tá àmọ́ ibi tá gbé ń wọ̀ tẹ́ ń dábọ̀ ẹ̀kọ́ àtẹ̀fọ́ wọ́n fìgì sí i ẹ ṣe bí wọn bá tiẹ̀ mọ èèyàn kankan mọ̀ wọ́n ní ìsìn gbàgbà wọn ní bá búrò ní bí fámìlì ń bá tiẹ̀ ní àké sí wọn bóyá wọn lè bá wọn ṣe gbogbo eléyìí wà. ẹgbẹ́ pònú wo bó ṣe ronú bẹ́ńtín àfi bí èdùn ẹ̀dẹ́kùn nígbà tí mbẹ́sàn kò dé tí máa ń kú fìrìfìrì tí ọmọ yẹnu fi bí màálù gbé mọ́ngòrò ẹbí rẹ̀ kan lọ pé wọ́n gbà náà nígbà wàá yọnu ní ìsìn tó jò kalẹ̀ bíi táyà tí ọ̀dà ṣé ní ìsìn lọ́sẹ̀ lọ́rọ́ ń sẹ́pẹ́ bí rẹ̀ sáwọn àwọn òòràn kókó sí alọ́rùn bíi. bẹ́ẹ̀ bá wá wo òòrùn àdúrà ti gbà ebi ló ti lóun wọ́n jẹ̀kọ́ àtẹ̀fọ́ yìí ó sì tún já mọ̀ pé ìgbín máa ní nǹkan nu sẹ́mi mọ̀ tẹ́lẹ̀ ah, àwọn ẹbí káwa ràn ṣe sí bá wò kọ́ládé ọ̀rọ̀ èmi rẹ ló lè yéra wa ń bolo ní dúkìá sí ká lọ bọ́ ọ fàtà ká máa fi ṣègbín àtẹ̀yìn fún ẹ. ẹ ṣe mọ̀ sí lọ́nà tara mi ẹ ah. hmm. eh, lájẹsẹ́kù kankan. Hmm, ní dúkìá mi kankan ẹ sá mọ sí. ó tiẹ̀ ṣe lẹ̀kọ́ mọ́jà tẹ́lẹ̀ wọ́ báyìí lọ. agbára mi bá ti yá gbogbo rẹ̀ ní ìsàpadà Ọbásanjọ́ lẹ́ńtẹ̀ wo lẹ̀ yìí. Eh. ẹkùn ló ń dààmú ọlọ́run tó eh. ọlọ́run tó wẹ̀ ṣàgàgàgà. ó ti dáa. o sì níbi iléeṣẹ́ búlọ́ọ̀kù kan tó tẹ̀ ah. ẹ́ ní dúkìá kankan. Ah, ẹ wá kéétì ẹ wá sí pé ẹ ní ọkọ̀ kankan tẹ ra pamọ́ pé bóyá àbọ̀kadà tẹ tiẹ̀ gbé pamọ́ sọ́dún èèyàn. yóò sì lọ láàárọ̀ dalẹ́ òkú. ẹ ṣe rí tó ṣẹlẹ̀ ní pé àsìkò tó yẹ kí ní gbogbo kí ní àwọn mm. èèyàn ti target àsìkò mm. rere ni wọ́n mm. ah. fi bẹ̀rẹ̀ gbogbo wa. Ah. ṣé rí tí wọ́n fi lè yé bọ́ ẹwọ ẹyin méjèèjì ti dolówó mm-hmm. ẹ ti dolóró. kò adájú ṣe sọ pé yóò mọ̀ọ́re mm. ẹni ṣé kò mọ̀ọ́re láì jọ ẹni bọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ mm. ó rí bó ti á lẹ̀ mọ́lẹ̀ ah, ṣé bẹ́ẹ̀ rẹ̀ lè lẹ̀ mọ́lẹ̀ báyìí eh, ṣé ti rún lẹ̀ pa. Ah, ẹ̀yin ò mọ̀ rún lẹ̀ pa ẹ̀yà súnmọ́ bí. ẹ sọ ti ẹ̀wà bẹ́ẹ̀ ṣe tẹ̀lé ikú àtẹ̀fọ́. <laughs> aláàárẹ̀ àmọ́ ọmọ ntọ́ wọn. nta máa wí nu ogún tó ẹ wọ́n jẹ lẹ́wọ̀tún ló ti tún kó lọ ẹ̀ pé bó bẹ̀rẹ̀ ọ̀bá kú ní ìsìn. àbí tí ọba lọ. ìbọn mi jogun rẹ̀. ẹ jogun kí ni. orí yín èsà pé ń gbà mí. mo pé ká tòun ka ìṣẹ̀ fún fún mi ebi mi ò ṣe é. torí bá rí báyìí sẹ́mi torí pé náà ni òfin sọpọ̀ lọ́nbẹ̀. pa ó yẹ kó lọ́pọ̀ lọ náà. wo ọjọ́ súnmọ́ bí ẹ tí súnmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wo gbóòórùn ọjọ́ súnmọ́ bí dáadáa. pẹ̀lẹ́ o. bá ti rún pa ẹ jádùúgbò sinmi ẹ jẹ́lùú sinmi àṣebàjẹ́ yé ṣebí tó ń là ń wí ẹ̀yin aṣebúburú ẹ kú ara fún gbogbo ẹ̀yin oníwà bàjẹ́ tẹ́ fi wà bàjẹ́ yín tẹ́ fi ń ba àdúgbò jẹ́ tẹ́ fi ń ba ìlú jẹ́ pàápàá jùlọ tẹ́ fẹ́ fi tú ìlú Ìbàdàn elédùwà Ìbàdàn ò ní gbà fún yín àwọn tí wọ́n tẹ Ìbàdàn dókun ò gbà fún yín àwùkélódé àmọ̀ràn tẹ́ ń ṣe dáadáa nu sẹ́tẹ̀ tẹ̀yìn láàyò ẹ ǹlẹ́ o ara góòlù ara kúpà à ń ka sórí wáyà gbogbo iṣẹ́ ibi tẹ́ ẹ rò pé ẹ̀ ń ṣe lábẹ́nú gbogbo ẹ̀ ló ti hàn dé ṣé wọ́n nìkan ni àtàǹbẹ̀ tí ń ṣiṣẹ́ ara góòlù ara kúpà yìí tí wọ́n fi ṣe dáadáa nu ayé tí wọn mú kan mọ́ kan ìwọ ìṣe èèyàn o tó ilẹ̀ ti mọ́ báyìí o afẹ́fẹ́ ti fi àtìrídìí adìẹ ẹ̀yin lẹ́ ń da àwọn ọlọ́pàá láàmú ẹ jẹ́ káwọn ọlọ́pàá ká gba orí yìí iṣẹ́ tá à ń ṣe gbogbo òyìnbó àgbà pé ká lè fọ ìlú ìmọ̀ pàápàá jùlọ ìlú Ìbàdàn ẹ̀jẹ̀ ọyọjọ wọn lẹ̀ ń dá wàhálà sí i kílódé bàbá sagolo sago à ń sagolo à ń sago ẹ̀yin ìragolo sago ẹ̀yin sàdójú gọ́tà àfi ká ẹ máa wá ibi ilé àwọn olówó níbi kálukú wọn tí wọn lọ dọ́gbọ́n jókòó sí pé ká àwọn forí ara wọn pamọ́ ẹ máa fetí lé giri agololẹ lẹ́yìn sá ságololẹ sì ń sá o ti gbọ́ pé ó ní nǹkan tó dánú lé bóyá ó ní góòlù àbò ní kúpà irú ọ̀yẹn lẹ́ẹ̀mọ̀ wá kí tẹ́ẹ̀mọ̀ dé àwọn olè sí lóru. àṣírí tìyẹ náà tú ìyá ọ̀tàn ìrọ̀lẹ́ mọ̀ pa ẹ wò wá o àwọn amú à ń ṣe à ń yí aṣọ padà ní o ẹ kálukú wà kábàá ẹran tuntun o ẹ má sọ wá ká yín báàfù yín lábọ̀ ọ̀dáná gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ ibi láàrin wọn ẹ̀ ní rọwọ́ orí àṣírí yín ti tú o aṣọ tí wọ́n bá kó fi ń tọ́jú aṣọ tún aṣọ àlòkù tí wọ́n lò aṣọ lẹ́ẹ̀kọ́ lọ ní àwọn adáhunṣe kí ló dé tẹ̀ ń boko àwọn èèyàn gidi jẹ́ babaláwo ń bẹ oníṣègùn ń bẹ àwọn adáhunṣe tẹ̀ mọ̀ wípé wọ́n jogún ìwé ìwé tan oògùn tí wọn ò mọ̀dí oògùn gangan tó pé kìí ṣe pé ràn bàbá wọn ní ṣiṣẹ́ babaláwo àwọn lẹ́ẹ̀ lọ bá tí wọ́n máa ṣàgùn àbúrú sáwọn èèyàn táwọn èèyàn máa ṣàárẹ̀ ìjojúmọ́ ẹ̀mọ iye àwọn èèyàn tẹ́ ti sọdá láàárẹ̀ lórílẹ̀‐èdè pàápàá jùlọ ní Ìbàdàn kí ló dé kí ló dé kí ló dé ìjogún omi àtàwọn bàbá olórí burúkú àwọn òṣì babaláwo tẹ ẹ kún lù bàbẹ ẹlẹ́dùnwó lè kú ọ̀bẹ ni àyàfi tẹ ẹ bá kò tọ́ ṣe kí nípa ẹlẹ́rìí àbúrò yín burú ẹ̀wọ̀n yín ni mò ń wò lọ́ọ̀kẹ́ ṣùgbọ́n ìdájọ́ yín ìdájọ́ yín di odi kóòtù ẹ báyìí lè bá wọn ṣiṣẹ́ ni báyìí lè bá dàtọ́ ọ̀dọ́ yín wọ́n wà àtàwọn olè tẹ̀ ṣe àìṣe àlọ́kọ́lọ́ òkú gbé àwọn tẹ àwọn ìdẹ́yìn ṣe fún gbogbo ẹni ẹ ti jẹ́wọ́ ṣé àwọn bàbá yín ṣe babaláwo ni wọ́n ni ṣóṣègùn ni wọ́n ni mo mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ èyí tẹ́ ẹ bá lè bọ́nu eléyìí ni o ṣùgbọ́n dá mi lójú pé adájọ́ sọ fún ọ̀nà ibi tẹ́ẹ̀bà gbégbá iye ọdún tẹ́ẹ̀bà lò ńgbẹ́ bá padà dé padà bọ̀ sọ́wọ́ àwọn babaláwo àtọ̀wọ́n ṣègùn gidigidi tó yẹ pé wọ́n jóòtọ́ wọ́n ṣòótọ́ pẹ̀lú iṣẹ́ wọn ẹ̀yin ò lóòótọ́ torí pé iṣẹ́ àyín àtàwọn ilé náà lọ bára wọn mu. ṣé wọ́n rẹ̀ yẹ kàńdánù rẹ̀ sí tẹ́ẹ̀ bá àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wọ̀nyẹn jẹ́ tọ́rọ àwọn èèyàn gidi ń bẹ tí ń ṣiṣẹ́ yìí tí wọ́n dẹ̀ fi ń ṣe nǹkan rẹ̀ tọ́lọ́ ń gbàdúrà wọn. kódà àwa tá a jẹ́ ọlọ́pàá tá à ń gbé bàdàn tí wọ́n gbé wá bàdàn yìí à ń ṣe dáadáa lùlù bàdàn torí pé à ń ṣiṣẹ́ wa pẹ̀lú òótọ́ gbogbo ẹni tẹ́ ń ṣe yín pẹ̀lú òótọ́ ọ̀nú nílùú ìbàdàn ìbàdàn ò ní gbà fún yín tí gbogbo ẹni tẹ́ máa ṣe yín pẹ̀lú òótọ́ ọ̀nú mo mọ̀ pé ìbàdàn ó gbè yín o òkè ìbàdàn àtàgé ọlọ́mọrù yóò jẹ́ ṣàṣeyọrí ní tó parí èrè o ó dá mi gbangba pé ọjọ́ monday lẹ́ lọ sí kóòtù ẹ wá lọ lọ pé lọ́ọ̀yà yín o lọ́ọ̀yà tó bá gbóná tó lè dìvẹ́ǹdì tẹ̀ ń ṣe yẹn kí gbogbo tó pé evidence ti proof wípé ẹ ṣe ẹ wá ló gbàgbé o àwọn olè tẹ̀ ń fún wọn ti jẹ́wọ́ àwọn náà wà lákàtà wa Monday wọn làwọn ọmọ náà wọ́n ṣe báyìí pé ẹ̀yin ni ẹ̀yin so ẹ ronú tẹ́ bá ṣe mọ́rò pé ẹ lè parọ́ ẹ wá fọkàn o ẹ lè dé ilé ẹjọ́ kílẹ̀ ẹjọ́ sórí pé máa relé yín ṣùgbọ́n ẹ pé àwọn lọ́yà bá ní o Monday Ibadolawa, láwà. Ìbàdàn láwà o, Ibadolawa ah. láwà o, Ìbàdàn ṣàlàwà, Ìbàdàn làgbéjà yẹ. Ìbàdàn ṣàlàwà wà, Ìbàdàn o, Olúyọlé o, Ìbàdàn o, Ìbàdàn Ìbàdàn Ìbàdàn àgbéjáyé.